الذي أعز أولياءه بنصره وأذل أعداءه بفضله ونعم المولى ونعم النصير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله البشير النبي والسراج المنير صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما أما بعد أيها الناس اتقوا الله تعالى واذكروا أيام الله لعلكم تذكرون اذكروا أيام الله بنصر أوليائه وأتباعهم لعلكم تشكرون واذكروا أيام الله بخص أعدائه ومن ولاهم لعلكم تتقون واذكروا أيام الله إذا أنزل للقضاء بين عباده يوم القيامة لعلكم توقنون أيها المؤمنون إن نصر الله سبحانه وتعالى لأوليائه في كل زمان ومكان وأمة انتصار للحق وذلة للباطل وأخذ للمتكبر ونعمة على المؤمنين إلى يوم القيامة لأنهم لأنهم يسرون بذلك وينعمون به مالا وفي هذا الشهر كانت نجاة موسى عليه الصلاة والسلام وقومه من فرعون وجنوده ولقد أرسل الله سبحانه وتعالى إلى فرعون بالآيات ولقد أرسله الله سبحانه وتعالى إلى فرعون بالآيات البينات والبرهان القاطع على نبوته إلى فرعون وقومه فرعون الذي تكبر على الملأ وقال أنا ربكم الأعلى وجاءه موسى بالآيات العظيمة ودعاه إلى توحيد الله تعالى خالق السماوات والأرض رب العالمين فقال فرعون منكرا ومكابرا وما رب العالمين أنكر الرب العظيم الذي قامت بأمره السماء والأرض وفي كل شيء له آية تدل على أنه الواحد وفي كل شيء له آية تدل على وجوده وربوبيته وعلمه وقدرته وحكمته وأنه الرب الواحد الذي يجب إفراده بالعبادة كما هو متفرد بالخلق والتدبير وأجابه موسى قائلا رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين وإن في السماوات والأرض وما بينهما من الآيات ما يوجب الإيمان واليقين في ما يوجب الإيمان واليقين فرد فرعون ساخرا بموسى عليه الصلاة والسلام ومستهزئا به ومفتقرا له قائلا لمن حوله ألا تستمعون فأجاب موسى مذكرا لهم قصدهم وأنهم وأنه مخلوقون مربوبون وكما خلقوا وهم صائرون إلى العدم طريقة آبائهم الأولين فقال ربكم ورب آبائكم الأولين وحينئذ بهت فرعون فادعى دعوى الكاذب المظنون فقال إن رسولكم الذي أرسل إليكم لمجنون وطعن بالرسول وبمن وبمن ارسله فاجاب موسى مبينا من الاحق بوصف الجنون اهو المؤمن بالله خالق السماوات والارض ومالك المشرق والمغرب ام المنكر لذلك فقال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون فلما عجز فرعون عن مقاومة الحق وأفهمه موسى بالحجة والبرهان لجأ إلى ما لجأ إليه العاجزون المتكبرون من الإرهاب والوعيد وتوعد موسى بالاعتقال والسجن قائلا لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ولم يقل لو لأسجننك ليزيد في إرهاب موسى حيث إن له من القوة والسلطان ما يمكنه ما يمكنه من سجن الناس الذين سيكون الذين سيكون موسى من جملتهم على حد تهديده إن اتخذ إلها غيره وما زال موسى صلوات الله وسلامه عليه يأتي بالآيات واضحات واضحات وضوح النهار وفرعون يحاول بكل جهوده ودعائه أن يقضي عليها بالرد والكتمان حتى قال لموسى أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله واجعل بيننا وبينك موعدا لا لا تخلفه نحن ولا لا نخلفه نحن ولا أنت مكانا سوى مستويا لا يحجب عن الرؤية لا يحجب عن الرؤية واد ولا جبل وواعده موسى موعدا واثق بنصر الله تعالى وعدهم يوم الزينة وهو يوم يوم عيدهم في رابعة النهار ضحى واجتمع الناس وأتى فرعون بكل وأتى فرعون بكل ما يستطيع من كيد ومكر فقال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فوقعت هذه الكلمة الواحدة الصادرة عن إيمان ويقين وقعت بين الناس أشد من السلاح الفتات فتنازعوا أمرهم بينهم وتفرقت كلمتهم وصارت العاقبة لنبي الله موسى عليه الصلاة والسلام وأعلن قدومه من السحرة إيمانه به وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون وقال وقالوا لفرعون حين توعدهم لن نصبرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى وما زال فرعون ينابذ دعوة موسى صلوات الله وسلامه عليه حتى استخف قومه فاعطاعوه إنهم كانوا قوما فاسقين قال الله تعالى ولما آسفونا انتقمنا منهم وأغرقناهم أجمعين وجعلناهم سلفا ومثلا للآخرين وكان من قصة إغراقهم أن الله أوحى إلى موسى أن يسري بقومه ليلا في مصر واهتم بذلك فرعون اهتماما عظيما فأرسل في جميع مدائن وأرسل في جميع مدائن مصر أن يحشر الناس للوصول إليه لأمر يريده الله عز وجل فاجتمع الناس إليه فخرج بهم في إثر موسى وقومه ليقضي عليهم حتى أدركهم عند البحر الأحمر ولما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون البحر أمامنا وإن حبنا ورقنا وفرعون وقومه وفرعون وقومه خلفنا وسيأخذوننا فقال لهم موسى كلا أي لست مدركين إن معي ربي سيهديني أي سيهديني على ما فيه النجاة وهذا والله سبحانه وتعالى وهذا والله سبحانه وتعالى غاية الإيمان والثقة بوعد الله سبحانه وتعالى ونصره فأوحى الله تعالى إلى موسى أن اضرب بعصاك البحر فضربه فانطلق بإذن الله سبحانه وتعالى اثني عشر طريقا صار هذا الماء السيال بينهما ثابتا كالطول العظيم صار ثابتا كالطول العظيم ودخل موسى وقومه يمشون بين جبال الماء في طريق يابسة أيبسها الله سبحانه وتعالى بلحظة آمنين فلما تكاملوا خارجين وتبعهم فرعون بجنوده داخلين أمر الله أمر الله سبحانه وتعالى البهاء أن يعود إلى حاله وانطبق على فرعون وجنوده حتى غرقوا عن حتى غرقوا عن آخرهم فلما أدرك فرعون الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بني إسرائيل وأنا من المسلمين ولكن لم ينفعه الإيمان حينئذ فقيل له توبيخا الآن وقد عصيت قبل وكنت من المفسدين قال الله تعالى كم تركوا من جنات من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين وما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين فأورث الله سبحانه وتعالى بني إسرائيل أرض فرعون وقاره والمجرمين لأن بني إسرائيل إلى ذاك كانوا على الحق الزائرين ولوحي الله الذي أنزله على موسى متبعين وكانوا والدين لأرض الله كما وعد الله سبحانه وتعالى المؤمنين قال الله تعالى إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين ọpẹ́ ni fún Ọlọ́run ọba Ọlọ́run ọba ìní ọba tí ó dá lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọba tó tóbi ọba àsọyìn onìkan náà lọ́ọ́ dáná gbogbo ẹ̀dá oníṣì ìṣètò lórí wọn Ọlọ́run ọba ìlọba tí ó ti ti àdéhùn pé wọn Ọlọ́run ọba ìlẹ̀kẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn fún gbogbo àwọn tó ti fún ọ jẹ́ ẹni tó ń bákan náà ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ló sì máa yẹpẹrẹ gbogbo àwọn tó ṣe pé wọ́n jẹ́ ọ̀tá rẹ̀ ọlọ́wọ́n ọba má dà lára o títóbi ọlọ́wọ́n ọba tó ṣe pé náà lọ́tọ́ sọyẹ kéèyàn máa gbára lé ọlọ́wọ́n ọba náà lọ́ba tó sì ga jù ẹni tí máa sára sí gbogbo àwọn ẹni rẹ̀ ọjọ́ ìpè kò sí ẹnì kan tí ìjọ ti tọ́ sí lódodo gbogbo ní ti gbogbo ọgbẹ́ kò ní ọlọ́wọ́n ọba ìrìnkẹ́ ọjọ́ ìgbé dáadájú àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ rẹ̀ ni olùtò lókun gbogbo ẹni tọ́ba gbọ́mọ́gbà olùkìlọ̀ ya gbogbo agbọ́mọ́gbà bákan náà àti pàdé ìtàmọ́lẹ̀ lórí àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kó máa bá àdébí náà àtàwọn ará léèrè àti àwọn sáábì rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ títí tó fi di ọjọ́ àlùkìyàmọ̀ tí ọlọ́wọ́ bá nínú àwọn ètò ọlọ́wọ́n ọba ìrìnkè ọlá tọ́lọ́wọ́n ọba ìrìnkè ọlá ti fún ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tọ́lọ́wọ́n ti ní kó ṣẹlẹ̀ ká máa rántí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kalẹ̀ bàjẹ́ ni kí wọ́n máa rántí ọlọ́wọ́n ọba ìrìnkè ọlá ẹ máa rántí gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run ká máa rántí gbogbo àwọn àsìkò ọjọ́ ayé ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó fún ṣẹlẹ̀ pẹ̀lú pẹ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ran àwọn ànábì rẹ̀ ọ̀ràn wọn ti àti gbogbo àwọn tó ṣe kọ́ tẹ̀lé wọn káwọn náà kà lè jẹ́ni táàbù máa dúpẹ́ fọlọ́wọ́ ọba ẹja tó máa rántí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ ti mú ṣẹlẹ̀ láwọn ọjọ́ ayé pẹ̀lú fọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá yẹ fẹ́rẹ́ àwọn ọ̀tá rẹ̀ àti gbogbo àwọn tó tún ti ọ̀tá lẹ́yìn káwọn náà tún lè jẹ́ tó ṣe nígbà tó ti kí ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlá tí ó ti wá mú ìṣẹ̀lẹ̀ tó tóbi tí ó padà mú ṣẹlẹ̀ nígbà tí ìdájọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlá bá sọ kalẹ̀ ọba àdìjọ́ ìpèdè ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlá yóò tún dájọ́ láàrin gbogbo àwọn ẹ̀dá kárẹ́ tí ọjọ́ yẹn àti gbogbo ìṣẹ̀lẹ̀ bí ó ṣe rí balẹ̀bàjẹ́ tí wọ́n máa dájú pẹ̀lú dáadáa ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlá gbogbo àti ajẹ́ mùsùlùmí dáadájú àrùn sí ọlọ́wọ́n ọba ìlẹ́kí ọlá fáwọn ẹni rẹ̀ yóò máa wáyé ní gbogbo àsìkò yóò máa wáyé ní gbogbo ìgbà ó sì máa wáyé ní gbogbo àwọn ìjọ wọn ti gbé lórí dáadáa tọ́lọ́wọ́n ọba ìlẹ́kí ọlá fẹ́ kọ́ wà lórí ẹ̀ aránṣẹ́ àtìlẹ́yìn yóò máa bá òdodo ìyẹpẹrẹ àbùkù yóò sì máa ka irọ́ àti ìbàjẹ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run máa bá gbogbo onímọ́tómọ́tó yóò máa bá wọn mú yóò sì máa jẹ́ ìjẹ́níyà fún wa bẹ́ẹ̀ sì ni yóò tún máa jẹ́ ìjẹ́ra ìkẹ́ fún gbogbo àwọn tó ti fún wọn jẹ́ olùgbàgbọ́ òdodo títà kìámọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́kùnrin torí pé gbogbo olùgbàgbọ́ òdodo àwọn jẹ́ tó ṣe pé wọ́n máa dunnú pẹ̀lú àrùn tí tọ́lọ́wọ́ bá bá ti fún wọn wọ́n sì máa gbádùn wọ́n máa tutù ọkàn pẹ̀lú àrùn tí ọlọ́wọ́ bá tí wọ́n bá wọn lórí àwọn tó ṣe pé jẹ́ ọ̀tẹ́ẹ̀tì ọlọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá nínú oṣù tá a wà yìí oṣù yìí òun gangan náà ni oṣù tó ti fi ọlọ́wọ́n ọba ilé fiọlá ó fi lílà ànẹ́dùwà musa àrí ìfọlá tó sọdọ́ àtijọ́ rẹ̀ ó fi sí inú oṣù tó ti bá a wà yìí kúrò lọ́wọ́ fìràhùn àtàwọn ọmọ ogun fìràhùn yẹn ni kí oṣù muharram ọjọ́ oṣù tó ti fi ọlọ́wọ́n ọba ilé fiọlá là ànẹ́dùwà musa àrí ìfọlá tó sọdọ́ àti ọba burúkú tẹ bẹ lásìkò rẹ̀ ní ti fìràwùn ọlọ́lá àwọn kúlọ̀ fìràwùn ó sì fún àwọn kúlọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ogun fìràwùn torí pé ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ti rán nẹ́gbẹ́ musa alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sí fìràwùn láàyè tó mọ̀ yàlẹ́ pẹ̀lú àwọn àmì tó fojú hàn dáadáa àti àwọn ẹ̀rí jẹ́bi ìsúkí kéèkan hàn ló ti ń tọ́ka lórí bí anẹ́gbẹ́ musa alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ànẹ́bí ọlọ́wọ́ bá ní òbí ọlọ́wọ́ bá ní lọ sọ́dọ̀ fìràwùn àti àwọn ìjọ rẹ̀ ṣùgbọ́n ni olórí burúkú àgbà tó ṣe yí pé ó ti ṣe mọ́tómọ́tó ó ti gbéra rẹ̀ tóbi bákan náà wọ́n wá kéde lórí gbogbo àwọn tí ń bẹ láwùjọ rẹ̀ wípé ana rabbukumul a'la ó lóun ní ẹlẹ́dàá wọn tó ga lọ òun lòun dá wọn òun lòun rè wọn òun lòun tọ́ wọn òun lòun lè yè wọn òun lòun sì lè pa wọn ó ní òun ní greatest àlá wọn pé ọba tó tóbi jù tọ́dá wọn tọ́yẹ fún nígbàgbọ́ tí wọ́n sì máa sìn òun náà ni òun fìrà òun ní àwa ní pé ọ̀daràn ńlá pátápátá ọ̀dà lílé ọ̀rọ̀ tó sọ yìí ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ tí í ṣe ṣàìtọ́nù ìbílí ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfún ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ. ṣùgbọ́n fìràwọ̀ ibi tó káyà dé ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n bá bẹ̀rù ọlọ́run tí wọ́n fáyọ̀ ọlọ́run ṣe máa rí nìyẹn. ìṣe ni wọ́n mọ̀ pé síwájú pé à ọba alápè ọba tí ń ba lórí gbogbo nǹkan kò sí nǹkan tó bá gbọdọ̀ náwó sẹ́nìkan gbọdọ̀ sọ pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ subhanallahi amma yushrikun ọlọ́wọ́n ọba ló lélẹ́yìí ọlọ́wọ́n ọba ló ní torí kọ́lọ́wọ́n ọba olóògbéra rẹ̀ náà sọ́rọ́tì àbíyá pé láàyè ìsúnadù àmà ẹ̀fọ́ àlù wọ́ọ̀hùn ìsúnadù rẹ̀ kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ tó tó káyà jọ́wọ́ àmọ́ pé bóò ni tọ́lọ́ ń ṣerí bóò lọ́lọ́ ń ṣe tẹ́kí lórí tọ́lọ́ ń fi ṣe báyìí ìwádìí bẹ́ẹ̀ ló ṣe gàgà tí ó gbóngbò síbẹ̀ ìfẹ́ nínú àwùjọ tó fi mọ́ olórí orílẹ̀-èdè wọ́n bá ṣe bákan wọ́n ṣe kí ni wọ́n tún máa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lóore tó fi rí bẹ́ẹ̀ ní gbogbo wa náà gbọ́ olórí àwọn àwọn ẹ̀gbọ́n ààbò làbújá ó ti pé wọ́n yọ wọ́n padà tí wọ́n padà mẹ́lòmíì tí wọ́n padà sí hábẹ̀ gbogbo náà máa gbọ́ láti ìjẹta bí àwọn ìbéèrè ṣe ń kọlu ìbéèrè bí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ṣe ń wáyé lórí ẹ̀rọ ayélujára wa tí tẹ́ ń wáyé lórí rédíò wa sọ̀rọ̀ mọ́gbèsì tí ń wá lórí tẹlifíṣàn gbé kí ló dé tí ààrẹ wa ti bẹ̀ kí ló dé pé gbogbo ipò kí ló dé pé àpá òkè ọya náà ni yọ wà ọ̀tọ́pọ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ láti wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ àwọn tó wọ́n jẹ ọmọlẹ́yìn táwọn tó ti wọ́n jẹ aláṣẹ. o wọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti ní àṣẹ gbogbo parí tọ́wọ́ wọn nínú àṣẹ ìlú nàìjíríà a mọ̀ pé fìràwọ̀n yìí ọ̀gá àgbà nínú ọ̀daràn ni láyé tó ti kó wá gbójú bóyá tó sọ pé ayọ̀rọ̀ fúnfún àlà wọ́n sọ fún ọ pé òun ni ẹlẹ́dàá wọn tó ga jùlọ subhanallah á ti gbé lé kò sí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tó náà ọba ìlẹ́jọ́ látó tó tún bóyá lórí ilé ìtọ́ gẹ́gẹ́ bí fìràwọ̀n gẹ́gẹ́ bó ṣe sọ ó sì sọ ilé ìdíkìrọ́ àti ti àbùsí ni torí pé onídìgbà nípa musa alayhi salatu wa salam ó ti mú àwọn ẹ̀rí wá ti tọ́ka lórí kánàbí ọlọ́run ọba ni tóun ò sì fẹ́ kí àṣẹ kan kó tún máa borí àṣẹ òun tóun jẹ́ ràó ní ti ti ọba ìṣúná ọba egypt ní ìgbà náà lọ́hùn. tọ ìgbà tó sọ lẹ́yìn ànábì musa alayhi salatu wa salam ọwọ́ àwọn àdìgbò tó dúwà fún ó sì pè lọ sí ibi kọ́mọ ọba lọ́kàn ṣoṣo ibi ọlọ́run ọba kan ló tún dá òun náà ọlọ́run ti fi ti aláṣẹ díẹ̀ lágbègbè kan lórí ilẹ̀ lásán ni ó nígbàgbọ́ sí ọlọ́run ọba ilé kan lá ó sì gbàgbé ọlọ́run bọ̀ ọ̀kan tuntun ni olóòtú dá gbogbo sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì olólẹ́dà gbogbo àgbáláyé fìràhùn láàánú tó wọ àyàlẹ́ ọwọ́ ń sọ báyìí tẹ́lẹ̀ tí ń ṣe àtakò tó ti gbéra rẹ̀ tóbi kó níbi ọ̀rọ̀ tí ànábì Musa ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀sọ̀ fún wọn ìní tí fìlà ọ̀nà sọ ni pé wọ́n máa rọ̀ kulẹ̀ àlẹ́mí. táwa lọ́lọ́run àgbáńlá ayé kan sọ yẹn tá a lọ èèyàn mélòó wá ní wọn náà ní bóyá ó lérò pé musa sọ bẹ́ẹ̀ nìkàlà àdẹ́gbẹ̀wá musa àlẹ́ ìsọlẹ̀mùsọlẹ̀m nígbà tí fúlàwọn náà béèrè léyìí lẹ́ni tí ń takò ọlọ́wọ́n bá tó dá gbogbo àgbáńlá ayé pátá ọba tó ti dé pẹ̀lú àṣẹ rẹ̀ òní gbogbo sọ́mà méjèèjì fi dúró pẹ̀lú àṣẹ rẹ̀ òun náà ní gbogbo ilẹ̀ òun náà ló fi dúró tí òkúté dábàwọn èèyàn ẹ̀sìn ni ọba tó ti yí pé gbogbo ń tọ́já pátá tàbí wípé ọlọ́wọ́n ọba ìlẹ́kì ọlá yìí ní tọ́ka lórí pé ọlọ́wọ́n ọba ọba tí ń bẹ ni ní tọ́ka pọ́lọ́wọ́n ọba olódẹ̀dà ti rí ẹ̀dá ó ń tọ́ka lórí ìmọ̀ ọlọ́run tó ga jù ó ń tọ́ka lórí agbára ọlọ́run tó kù háyà ó ń tọ́ka lórí ọgbọ́n ọlọ́run ọba tó dógóńgó àti pé dáadáa ju ọlọ́run ọba gbogbo tọ́dà yìí ní tọ́ka pé dáadáa ju ọlọ́run ọba ọba ọ̀kan tuntun ni ọba tó ṣe yí pé ó tí a gbọ́dọ̀ sí ẹnì kankan pẹ̀lú rẹ̀ nítorí kóun náà lọ dáadáa ẹ̀dá oníṣẹ́ ìṣètò lórí ẹ̀dá ṣùgbọ́n gbà tí fúlàwọn lánàá tó lọ yàrá ìtọ́jú ilé ìlẹ́nu àtẹ́bí musa alẹ́ sọ̀rọ̀ sọ̀tẹ́lá ọba fèsì báyìí gbé ìgbà tó béèrè báyìí pé ta ni ẹni tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì musa alẹ́ sọ̀rọ̀ sọ̀tẹ́lá wà pé fún yín pé rọ́pù sàmà wà ti wọ̀ náà ọba tó dá sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì wọ́n má bẹ̀yìn náà àti ti bẹ láàrin méjèèjì ní nǹkan tó mú kìíní tẹ́ bá máa pàdájú bí mo sọ̀rọ̀ yìí dájájú sábà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti tìbẹ̀ láàrin wọn nínú àwọn àmì tó tá tó tóbi jù gbogbo eléyìí ọ̀pá ní dandan sẹ́mi àtẹnukọ̀ọ̀kan wa káfí ní ìgbàgbọ́ láti ní àwọn àdájú sí ọlọ́wọ́n ọba tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbà tí fúnra náà gbẹ́lẹ̀ ọwọ́ á dá ọ̀rọ̀ yẹn padà lẹ́yìn tí ń fi Musa sáwẹ́wà ń fi Musa fi ẹ̀yẹ ń fi Musa pa pé ẹni yẹpẹrẹ yìí ẹni tí ò ní ìtumọ̀ kankan ẹni tí ọ̀yẹ̀ tí ọ̀yẹ̀ ni wọ́n gbé ibi tó fi dọ́mọ ọkọ ọdún ṣé tó fi sàwálẹ̀ sẹ̀lẹ̀ yẹn ipò tó wà máa sọ fún apẹ́lò mi ìkún kẹfẹ́ kó tó máa sìn yàtọ̀ sí àwọn nǹkan tuntun báyìí àmọ́ ìrànlọ́ wa sọ fáwọn yẹn pé aláṣẹ sẹ̀lẹ̀ o abẹ́ ẹ̀gbọ́n tí ọkùnrin ń tọ́ ni tẹ́ ẹ̀gbọ́n tó wí ẹ̀gbọ́n tó wí fàájẹ́ bá musa mọ̀dákìrán láhùn láhùn ànẹ́bí musa alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọwọ́ apẹ́sì padà lẹ́ni tí ń rán wọn létí ìpìlẹ̀ wọn ó fi ńlá baba wọn nípìlẹ̀ ó kì í fún wọn dáadáa ànábì Mùsá rán wọn létí pẹ̀lú pé gbogbo wọn pátá tí ìgbà ọ̀sẹ̀ náà bẹ̀rẹ̀ abẹ́ wọn ọlọ́wọ́n bá wọn ní ẹ̀dá ní gbogbo wọn pátá pátá pátá ọlọ́run ní sì wọn ti tọ́jú wọn ti bọ́ wọn kò sẹ́ni kankan tó lè wọ́ ẹ̀dá ọlọ́wọ́n bá ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọlọ́wọ́n bá ẹ̀lẹ́kẹ́ ọlá dá wọn bẹ́ẹ̀ náà làwọn náà tún padà lọ sí kúta bàbá náà bàbá wọn ti lọ ìwọ́n kọ́ fìràwọ̀ àwọn fìràwọ̀ àwọn fìràwọ̀ náà ti tí wọ́n ti lọ gbogbo tí wọ́n ní pẹ̀lú bọ́lá wọn wọn padà kú náà ìwọ fìlà àwọn eléyìí náà wọn padà síbi táwọn àtàkọ́kọ́ náà lọ gbogbo ẹgbẹ́ ẹjọ́ gbogbo rẹ̀ náà ibi táwọn àtàkọ́kọ́ náà lọ ìbẹ̀lẹ̀ yìí náà ṣe kíni o ìbẹ̀lẹ̀ yìí o fi ọ̀rọ̀ yín lẹ́sìn kan kù sí alẹ́bí Musa ó kì kọ̀ríkọ̀rí fún wọn wípé rọ̀bùkùn ẹlẹ́dàá yìí ni àwọn àtúntò sọ yẹn wọ̀rọ̀bù àbá ìkókò àwùwálé àtọ́fà tó dá gbogbo àwọn bàbá ńlá bàbá yín tó ti wá sí wa sẹ́yìn ọ̀padà rí mọ́ sẹ́yìn ló ti padà lọ síbi tí àwọn náà lọ lásìkò yìí nígbà tọ́rọ̀ débi báyìí fìràwọ̀ ọ̀rẹ́ nínú ẹ̀mí ó ń gbìyànjú ó sì ń pàpè jọ gbogbo àpèmọ́ra arọ rẹ̀ kò túrú kankan nínú gbogbo àwọn dáadáa òdodo tí àdébí Musa fi lọ́lẹ̀ àlẹ́ ìsọ̀lá sọ̀lá bí ń ti ọ̀pàrọ̀ ń yìí tọ́jà ti jẹ ọjà ti jẹ torí pé gbogbo ọ̀nà tí wò báyìí ló ṣe rí o àdéhùn ọlọ́run ọba ní pé wọ́n máa ń ṣe àrètí gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ti dúró déédéé wọ́n ti dúró tọ́ lórí ìlànà tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ẹ wo ànábì wa Ibrahim alayhi salatu wasalam lójú ayé rẹ̀ pẹ̀lú ọba tí ń bẹ níbẹ̀ jọ́nà lọ́hùn bánẹ́bí Ibrahim ṣe kéré jọ́nà lọ bẹ́ẹ̀ náà làdébí Musa náà kéré táwọn tó ti fún ẹjọ́ ọba àgbáyé mọ́tò ti bẹ́ẹ̀ táwọn yẹn bá ti kọjá ní gbàgede ọba ayé àtẹ́jú Ibrahim alayhi salatu wasalam yóò lè máa rọ́pò talẹ́lẹ́dà rẹ̀ gbogbo wọn ti ní wọ́n páyà rẹ̀ wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n sọ fún wọn náà ni ìwọ náà ni. Ànábì Ibrahim alayhisalaam ó ti kọjá níwájú ilé ọba yìí. Ó wá béèrè lọ́wọ́ Ànábì Ibrahim pé máa rọ́pù sálẹ̀ lẹ́dà rẹ̀. Ànábì Ibrahim wà sọ lẹ́ẹ̀kan náà ìpè ọ̀bí alẹ́bí yóò yí wọ̀nyí. Ẹlẹ́dà ni lọ́ba tó lè pani tó sì kú lè yé yìí. Subhanallah ṣe mọ̀ pé èyí ò lérò kó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọmọdé tó bá ṣẹlẹ̀ nígbà ní agara ọ̀dà àyà. Ṣùgbọ́n tó bá jẹ́ni tó gbé òdodo yóò mérí yóò sì gba òdodo tó bá jẹ́ ẹni tó ní ìtakùn ti aburú nínú ọkàn irú wọn bẹ́ẹ̀ wà ló máa wọ́ ọ̀nà ọ̀nà ẹ̀kọ́rọ́ láti pé kó fi lukù àgbà lórí irú ọmọ kékeré yẹn kó yóò ṣe é ṣe kí ipò àgbà yẹn kó sọmọ ẹ̀dẹ́ni tí ò ní máa ti ọ̀sọ̀ mọ́. ọ̀hún àwọn ọlọ́wọ́ apàtẹ yìí pé ókè ọmọ fẹ́mi náà ó lè yẹ̀wọ̀ mi èmi náà á nà kọ́ yẹ̀wọ̀ mi èmi nàmúrúdù náà lè pààyàn mo lè jíyàn mo lè yíyàn. wọ́n lọ́wọ́ sọ fáwọn ọ̀fẹ́ ọwọ́ akókó èèyàn méjì ọba bẹ orí ọ̀kan ó ní wọ́n máa lọ léńjẹ ìwọ́n tẹ òun ti lọ tẹ ó ní sórí mọ́ pa eléyìí mo sì di mo yé eléyìí. ọmọ làmọ̀dájú ilé sáré ní Ibrahim alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún yẹn o ife tí Ibrahim sọ ni pé ẹni tó dé lórí mu wọ́n sọ pé kó rí lóòótọ́ padà síbẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá sọ̀rọ̀ yẹn wọ́n máa pẹ́ níbi ọ̀rọ̀ adébíyẹ Ibrahim alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ dádájú ọlọ olọba tó ti fi yàtì ibi sàmùtì ìmínà ìmọ̀ṣẹ̀lẹ́kì olọba tó sọ pé kó wọn máa là sí ìbùlá rẹ ní ibi títí yọ fàtí bìhà ìmínà ìmọ̀ṣẹ̀lẹ́kì tó bá jẹ́ kólọ̀ ìwọ ọyá pàṣẹ pé kólọ̀ ọmọ yọ ní púpọ̀ níbù yọ mọ́ sọ pé ibi títí wọ̀ ní kó ti máa yọ. bàbá oníta lẹ́bi ìkàfà. a ẹgbẹ̀rẹ̀ kan ẹni tó ti yí gbé ọ̀tá ìgbàgbọ́ subhanallah kó ṣe rí nìyẹn bí fìràwọn náà ṣe ń gbìyànjú sí sábà lórí ikú òun fẹẹ fi àlébi musa ní àti ìta lórí wípé kò ní lè rí àwọn ẹ̀rí tó gbádùn fún wa ìbí ọlọ́run ọba tó ga jùlọ ọba tí máa ń fún àwọn ẹni rẹ̀ lọ́wọ́ lórí iṣẹ́ rere tó rán ju àlébi musa lẹ̀ o àlébi musa lẹ̀ sọ̀rọ̀ torí àwa náà ìtì ọlọ́run tá a gbé dání ẹ má jà fọ ọlọ́run ọba sílẹ̀ ẹ jẹ́ àjọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó bá ìbùkún sáà tàbá ìdí àbùkù ó sọ fún òun fẹ́ bá ìtì ọlọ́run jẹ́ àjẹsìrì àràtí ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ lóde ni ọlọ́ni ṣáta ìdàtẹ̀ ìdàtẹ̀ rúṣùlù yóò ti bẹ́ẹ̀ yá táwọn èèyàn ó ti dáná ẹ̀ ti kalẹ̀ fáwọn ànẹ́bí ọlọ́run wọ́n ti sọ igi òjò ẹ̀ ti fẹ́ rọ̀ lórí wọn tí ọba tuntun sáàtà báyìí tí ó rí ṣẹlẹ̀ báyìí jẹ́ àyẹ̀fọ́nà àràtí ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ló ṣe kíni o yóò dé ni ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ láti fọ tó bá dúró àràtí ọba ká wo ìgbéjì náà pé à ah, ń jẹ́ òní òtò dé ó túmọ̀ o ìnana sọ̀rọ̀ kọ́ni kọ́ni ìbòmínà ìbòmínà àrùn tí ọlọ́run ó súnmọ́ pẹ́kípẹ́kí fún gbogbo ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ sọ́lọ́run ọba ìdíkanlá tó sì dúró ti ọlọ́run ọba tí ọlá rẹ̀ gà jùlọ. ìgbà tí fèrè àwọn lánàá tó wọ́n ní alẹ́ yìí tí ànábì Musa alẹ́ ìsọ̀lẹ̀ kọ̀sọ̀lẹ̀ tó ti sọ eléyìí fún yín pé ọlọ́run ọba náà lọ́ba tó dá sọ́mà àtìlẹ̀ tó sọ gbogbo àwọn nǹkan ìwọ̀nyí fún ó sì rán létí pé gbogbo wọn pátá ẹ̀dá ni wọ́n wọ́n ti padà síbi táwọn èèyàn wọn wọ́n ti padà sí níbí báyìí ní firawuna báyìí tó lọ́ọ́ ṣàlẹ́ ìjọba sọ́ba ìpè iná rọ̀ṣúlẹ̀ fún mọ̀lẹ́bí kúrìsìlẹ̀ ilé ìlú lọ́mọdúnrún. abẹ́yẹ yẹ ẹ̀rí ọ̀dájú fànàbí òjíṣẹ́ tí wọ́n rántí yìí ó ti lọ́ọ́ ní orí ẹ máa wo gbogbo àwọn òbílẹ̀ jẹ́ ayé. àkọ́kọ́ nǹkan tí wọ́n bọ́ ṣe tí wọ́n bá fẹ́ kéèyàn ọba tẹni téèyàn gba tiẹ̀ wọ́n kọ wá sí anabi musa alayhi salatu wasalam wọn fẹẹ lọ àbùkù eléyìí kan wọ́n fi kàn anabi wa nuhu alayhi salatu wasalam kódà wọ́n fi anabi wa muhammadu sallallahu alayhi wasalam náà bẹ́ẹ̀ wọ́n bá nẹ́bí ní wèrè ọlọ́run sì ni wọ́n máa sọ ìbùkún bí màjínú ọ̀rẹ́ yẹn ní yẹn muhammadu yẹn ṣe wèrè yẹn ṣe wèrè wọ́n bá àwọn ànẹ́bí ọlọ́run bá bẹ́ẹ̀ àbí máa sọ fún wa pé wọ́n bá kú wọn náà ń wèrè súnà tó ti wà tipẹ́ ni yíká àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn ọlọ́run bí wọ́n ṣe máa pè wọ́n náà nìyẹn ṣùgbọ́n wọ́n ní kọ́ hùwà wèrè ni wọ́n náà òdìdí àfa aládùúgbò lọ́ba lọ fàdáyọ àwọn bá máa mú ọ káàkiri gbogbo àdúgbò fún olè ní gbégbèrè ni ọ ooo bẹ̀ kọ́ wá kó o tó bẹ̀ kó lé kó o tó bẹ̀ kó lé ìjọba tó má dá tẹ̀lé mọ́ ó dé o sẹ́nu ká lọ kó ti yọ dẹ́rù èrè sílé o. sọmọ kú ọ̀rọ̀ tó bára rẹ làwọn èèyàn bá sálẹ̀ yẹn bí a nínú ọjọ́ ilé ìtìjọ́ di orí o tí ọmọ bá sọ̀rọ̀ ọjọ́ kan tí ọ lọ pa àdáyọ̀ wọ́n bá pẹ́ ọ̀wé rè fún ọmọ bá lọ wọ́n fìràwọ̀n ó fi ẹ̀sùn kan ànábì musa pé inna rasulakum alladhi ursila ilaykum lamajnun. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti wọ́n jẹ́ àwọn fírọ́ọ̀fì wọ́n mì kúrò lórí òdodo wọ́n fi kúrò lórí ìlànà àmìlẹ́sùn náà ọ̀jẹ̀ Ẹ máa wo wọ́n bá ti rí àwọn olùmọ̀ wọ́n gbádùn wọ́n wúlò wọ́n yá ìlà àwùjọ wọ́n máa ṣàlàyé gbogbo owó àwọn fáwọn èèyàn pé wọ́n làwọn pa bẹ́ẹ̀ rí pé wọ́n kọ̀kọ́ ṣe pé wọ́n kọ̀kọ́ ba pàṣẹ usasi amadu ọ oh, omi oh, oh, jà ní usasi kirikiri kan o káàbì lóhùn wọn ti wá ta gírèdì gbogbo wọn subhanallah ìṣèṣìṣẹ́ni ni ó ti ń pọ̀ tipẹ́tipẹ́ èyí ti àsìkò yìí òun náà nírú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ yìí kàtà kan rí làwọn máa sọ pé à ah, irú kí wàá lélẹ̀ òfin dé yìí òrírí ètò ọlọ́wọ́n ọba ìlú pẹ̀lú ìdájọ́ rẹ̀ ó ti bẹ̀ tipẹ́tipẹ́ bísí àwọn ọ̀nà lánàá fún ọjà lẹ́yìn ó ti nítorí gbogbo àwọn ìtọ́ lágbára tí ànábì Mùsá àlẹ́ sàlátù sàlám ní ibi tí ń sàlàyé fáwọn èèyàn tàwa lẹni náà tó lẹ́kọ̀ọ́ sí kápẹ́ ìlú èrè nínú ànábì Mùsá àlẹ́ sàlátù sàlám àti fìràwùn èsì tó dájú náà ní pé fìràwùn ni torí kò ní ọdẹ orí bẹ fún bẹ́ẹ̀sì ni àwọn kòkòrò jẹun ní abárí rẹ̀ láti rẹ̀ ní ọlọ́wọ́n bá fún gbogbo àwọn tó ti gbé wọn ẹ rori ni ọba tí mo sọ fún yín yẹn náà ọba tí mo sọ yẹn lọ́wọ́ fún olùmọ̀ṣẹ́rẹ́ ti wọlé mọ́bìrì òun ló ní ibùlà oòrùn àti ìbùwọ̀ oòrùn wọ́n má bẹ̀yìn náà wọ́n ìdí bẹ́ẹ̀ láàrin ibùlà àti ìbùwọ̀ ọlọ́run ọba náà ló ní ṣùgbọ́n o kéde fún gbogbo yẹn ló lè rí lè ro ìbùn tó tẹ ẹ bá ní làákàyè mo fẹ́ kẹ́ ẹ rú dáadáa torí ẹ sọ fún èmi ni mi ní làákàyè èmi mọ̀ kọ́ báyẹn ló ní ibùlà olódìbùwọ̀ olódùwà ní ìdí bẹ́ẹ̀ láàrin méjèèjì sẹ́yìn bá ní làákàyè ìdí pé musa fi ọ̀nà ẹ̀ lọ ó fi pè wọ́n lọ sí wípé làákà ìgbẹ́ fóun káà náà kó ṣe làákà ìgbẹ́ náà ni mo ṣe làákà ìgbẹ́ tí wọ́n dá ìfúlà àti ìwọ̀ tó ṣe fóun náà lóní sámà àti ilẹ̀ àti gbogbo àwọn kan tí ń bẹ ní àárín méjèèjì. fìràwọ̀ ọwọ́ gbìyànjú títí ọwọ́ alágbára má láti bá nẹ́bí musa fẹsẹ̀ wọ́n tẹ̀ nínú wọn fífọ̀rọ̀ wérọ̀ àti láti lè rí ìdàkùdélẹ̀ nípa òdodo tó ti gbé àdébíwá Musa ní sọlá tó sọlá tó gbé wá tí àdébí Musa ti ti dá lájẹ́ pẹ̀lú àwọn ẹ̀rí tó gbádùn tó lálàáfíà àti àwọn àwíjàre tó wúlò tó yááyì ìdíje àwọn náà tó wá gbé agbára lé yóò tún fira tó lọ bí ara rẹ̀ sí òun náà níbi wípé láti lè máa ṣe báwọn ẹni àkọ́kọ́ náà ṣe máa ṣe àwọn tí wọ́n bá kágara láti dẹ́rù wá ní tí wọ́n máa ń ṣe òun náà ní kó ṣe wípé wọ́n wà máa dẹ́rù báyìí wọ́n máa halẹ̀ lóríṣiríṣi ìgbàgbé lọ́tọ́rẹ́ lọ́tọ́rẹ́ abájúwá tọba kọ̀ tí ọba náà ò ní jáwọ́ mi tó ń sèyí tí ọwọ́ ti kọ́ ọba bá gbà ọmú ètò ìlérò kan tọwọ́ tọwọ́ gbogbo ẹ̀yin tẹ̀lé lẹ́gbàgbọ́ tó ń kálukú yẹn lọ́mọ wọn ara yín tẹ̀wọ̀n pé halẹ̀ ló kù àti ìdẹ́rùbà àti ìmọ̀ ìdílé èèyàn lọ́tùlọ́tì ìtókù nìyẹn lẹ́yìn ìgbà tó ti wọ́n ti rí pé òdodo òtítọ́ òun náà ni àlejò ọmọ sáré ìṣẹ̀lẹ̀ ló gbé dání. ìdí fẹ́ràn wa sọ ni pé lẹ́yìn ìdàkọ́ta ìlà àtọ̀yìrì láàjà alẹ́sẹ̀ tẹ̀sílẹ̀ lọ́sọ̀rọ̀ tọ́ ọ bẹ́ẹ̀ tún lè jà pẹ́rẹ́ pé ẹlẹ́kẹ̀dá kan tún bẹ fẹ́yìn oṣù máa ti yàtọ̀ tóun fìlà áwòrán àjẹpẹ́ náà wọn tó ń jọ́ máa tẹ̀wọ̀n olùwọ̀ musa wa musa ni awàlẹ̀ òjì fún kàbíṣẹ́ ìkùbí tẹ̀wọ̀n lọ́wọ́ pé ní gàbàbàrà ní tí ò ní kí òfin bí tẹ̀wọ̀n jẹ́ bí mọ́ ní tí ò ní jẹ́ kágbára rẹ̀ ọ̀tá àti fi bí tẹ̀wọ̀n ó jẹ́ bí ọ́ fàdà fàtìmí fàtìmí náà ikú sẹ́mi náà sọ̀ọ́ ànábì musa àdìsọ́lẹ́sọ̀ sọ̀rọ̀ kọ́ sọ ọ̀pá rẹ̀ lẹ̀ lọ́ba tí tẹ́sí mọ̀ pé àwọn tí wọ́n bá wà nípò yìí fẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀tá tí wọ́n yìn ní. ha ilé musa tó sọ wọ́bọ adíyàtà tó ti wà kó báyìí gbà tó tún mú jáde wọ́pẹ́ tó pè ní kì ìmọ́lẹ̀ kéésì tẹ̀tẹ̀ o kéésì bọ́wọ́ ẹ̀jẹ̀ tẹ̀ o ìmọ́lẹ̀ ó jáde. kàkà tí ń pè àwọn ọ̀nà tó fi ẹ̀kọ́ gbàgbọ́ ó ní òkè ó O ọ mọ sábà sọ̀rọ̀ rẹ̀ ọjà síbi kan àsopìtẹ́tẹ̀ ẹ̀ Ani tọkọ dẹ́ẹ̀dù kàkàkà ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún alẹ́ wa Musa aleyhi sọlá sọsọlá. tó ń gbà tó so léyìí ẹni tọ́lọ̀ ọba ìlẹ́gbẹ́ láti jẹ pẹ̀lú ẹ̀sìn ìpìlẹ̀ yìí kí ń rànṣẹ́ kò ní páyà kankan ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni ọkọ̀ kàtí yóò sì gbára lé ìgbà tí ọ̀rọ̀ ti wá rí báyìí wọ́n wá sọ pé nǹkan ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ òkùnà tí wọ́n máa dá padà dá wọ́n kó wọn jọ wọ́n kó wọn jọ tọ̀ tí wọ́n bá sì ti kó wọn jọ kò sí nǹkan míì ká ìjọ bàtìláyè yóò ti lè bá àwọn wọ̀nyí níbi táwọn eléyìí fi dáńdé pẹ̀lú ọjọ́ orí wọn pẹ̀lú ìrírí wọn tọ́ba lè bá wọn fìgbà gbága. ìjọ náà lọ ẹ wọn ti jọdá ẹjẹ amádéwò láàrin wa tààrí yìí kò sí wàhálà kankan màgáàdì ń tiwa ìgbà tá ibi táàsì mú láyè tá lò ààyè tó pẹrẹsẹ ó tẹ lọ táwọn àwòsálálú tí ò ní sókè tí ó di kò ní sí olùkan tí ó di kò ní sí kòtò kan tí ó là wá ààyè tó tẹ dáadáa ní gbogbo owó tiwa ẹni tí ìbẹ́lẹ̀ ọ̀kan yóò máa rí sáǹdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó súnmọ́ yóò sì máa rí sáǹdé ẹni tí ànábì Musa alayhi salatu wasalam wá sí kọ̀mínà sílẹ̀ láì subhanahu wa ta'ala ó ní gbẹ̀kẹ̀lé sí àràǹtí ọlọ́run fáràǹtí ọlọ́run ọba ìdíkẹ́ olóògbé síbẹ̀ làwọn náà fi síbẹ̀ la ti rí ọ̀pọ̀lọpọ̀ owó rí bẹ́ẹ̀ wọ́n bá fáràǹtí ọlọ́run bá mọ̀ bẹ́ẹ̀ nígbà ọlọ́run yálọ́gbọ́n kò sì yálọ́gbọ́n ìtawà máa ń wí nínú ọ̀dọ̀ tiwa nìyẹn احفظ الله يحفظك احفظ الله تجد شجاعك تجد امامك máa sọ ọlọ́run sọ ọlọ́run máa sọ kankan rẹ ọlọ́run sì máa sọ ọmọ rí ọlọ́run níwájú rẹ nígbà tí bá sọ ọlọ́run ọba dáadáa táwọn ọlọ́run àdéhùn sọlẹ̀ kò sẹlẹ̀ sọ ọlọ́run ọba pẹ̀lú ìṣe wọn sì ní lórí ọlọ́run ọba ìdíjọ́lá musa àdéhùn sọlẹ̀ kò sẹlẹ̀ bá wọn anabi musa alayhi salatu wasalam kò tún dúró lórí yẹn ó ní ẹ tún gbọ́ ẹ kó gbogbo ara yín jọ ìjọ tẹẹsì fẹ tí ó ta tó yẹ ká ṣe pé nǹkan wọ̀nyí òun náà ni yóò wù sí i rà ọjọ́ ọ̀tọ̀ ọjọ́ tó lórí òpè tẹ́lẹ̀ bó pè táwọn èèyàn máa ń wà ní ká sọ pé bá a ti sọdún ẹ̀yìn olè láti ṣe àwọn ọdún fúnra yẹn ẹ ò pẹ̀lú máa ń kú fọ́fọ́ǹgbà yẹn yóò wù sí ìnà lọ́dọ̀ tí wọ́n ọjọ́ yẹn ọjọ́ ọdún tí wọ́n ní ọjọ́ ọdún tí wọ́n ní tọ́ ọ ní ọjọ́ yẹn ní kẹ́ẹ́ tí gbogbo àwọn ẹ̀kọ́ ṣe kí ni o bákan náà àsìkò táwọn oògùn wa lò kọjá kó hàn àkọ́kọ́ ọ̀sán àkọ́kọ́ ọ̀sán tó yẹ pé gbogbo ìmọ̀lẹ̀ ó ṣe kí ni o yọ wà àsọ bí ni ẹja ṣe ó tún ní àkọ́kọ́ ọ̀sán láti gbogbo hà ẹni gbogbo àwọn kan tó gbogbo hàn àkọ́kọ́ ó láyè tí ẹja lò àyùtọ́tẹ́ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tá a lù ó tún wájú ọjọ́ ọ̀sán tá a mọ̀ sọ́jọ́ ọdún tí wọ́n máa ń ṣe nínú ìgbà yẹn ẹlẹ́ẹ̀kẹta fún wa ní ta ní àsìkò tó kiri dáadáa lọ́sàn gírígírí ni àsìkò yẹn gbé yẹn ni kó jẹ́ káwọn olóò tí ò ní síbẹ̀ lágbájá o ní síbẹ̀ lórí gbogbo ègbé yín o òfò yín o ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ lẹ́yìn fìràáwù pẹ̀lú dọ́tẹ́ ẹ̀fẹ́ falóni ẹ̀fúra o dáàtẹ́ sọ̀rọ̀ àlàmọ́ni kádìbà ẹ má dáadáa parọ́ mọ́ lọ́wọ́ bá o tẹ̀lé dáadáa parọ́ mọ́ lọ́wọ́ bá wọ́n yóò fi bí àná. ọlọ́wọ́ bá ilé gbẹ́ọ́lá yóò tu gbòǹgbò yín pẹ̀lú ìjà lọ́wọ́ bá ilé gbẹ́ọ́lá òkú yẹn yín egbò gbígbẹ́ ni yóò sọ́ba dáadáa kárọ́ mọ́ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọ̀la. sọ níjọ́ náà lọ ọ̀rọ̀ tí àdébí musa sọ yìí ó bọ́ sínú ọkàn àwọn èèyàn ní bíbọ́ sínú ọkàn tó ti kọ́ dé ọkàn ọlọ́ràá bí èso náà ọ̀rọ̀ náà wá bọ́ sínú rẹ̀ tó wá ṣètò dáadáa ni ha ọ̀rọ̀ tí ọkùnrin sọ déédéé fún yìí ha ọ̀rọ̀ lálọ́rọ̀ o ọ̀rọ̀ lálọ́rọ̀ eléyìí ó ti bọ́ sínú ọkàn àwọn èèyàn báyìí ọwọ́ àtà ṣe é mọ̀ pé gbà mí ẹni tá a fẹ́ bájà tó bá rí oṣù kó yé èèyàn gbà mí níṣẹ́ lẹni tó lògìdì kan lọ́ gbà mí ìgbàgbọ́ bà. subhanallah bí alẹ́bí musa aleyhi salatu wa salam bó ṣe sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wọn dàrú ọ̀rọ̀ wọn fẹ́ yẹra wọn pé ah ẹ̀yin èèyàn náà padà fún musa dá tẹ̀sí lérò pé dáwà náà fà ìdí yóò ti dé tẹ̀sí wọn pé wọ́n ní má dẹ́jà ni wọ́n sì ti dẹ́jà báyìí tọ́wọ́ jẹ́ pé pa àtàyé àti gbogbo nǹkan táwọn èèyàn kó ti síbẹ̀ tọ́jẹ́ ẹ̀rọ tọ́jẹ́ ṣe ìtọ́nù àwọn ò ní pa ń bẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́jà kẹta wà bá ìta àbáyé àbáyé fọ́ sádéhùn ẹ̀jà ń bẹ tẹ́lẹ̀ tá a ti fún yẹn ṣùgbọ́n ká pé ibi tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́lá àwọn ìdẹ́jà tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́lá àìdẹ́jọ́ náà tọ́ bó ṣe wá rí kóló wọn bá yá pa sí rárá wọn ọ̀rọ̀ wọn ọjọ́ kan mọ́ ìgbẹ̀yìn rere wọ́n á padà jẹ́ ti àtẹ́bíwá Musa àlẹ́ ìsọ̀lá ìsọ̀lá Musa sọ pé ẹ má bàjẹ́ gbogbo. Sẹ́yìn lẹ́ kọ̀kọ́ ṣiṣẹ́ tẹ́ fẹ́ sinmi àbẹ́bí ni kí n kọ́kọ́ sọ lẹ̀. Wà á lè kọ́ ìbára wọn ní sí ìyàwó. Wọ́n sọ okùn wọn tá a mọ̀ sí àrókù lẹ́jọ́ wọ́n sọ lẹ̀. Wà ìsí ìyàwó á sọ ọ̀pá-dínlẹ́lọ́sí wọn náà wọ́n sọ lẹ̀. Àwọn ìdá oríṣiríṣi wọn mú wa nínú ayé àdìpàjá òjò sẹ́kìrì náà bí wọ́n kó iná ńlá wa wọ́n kó iná wa táwọn ìjọ́sọ lágbára wọ́n kó wa. Sọ ìgbà tí wọ́n á fi náà anabi musa alayhi salatu wasalam sí kankan tó kọkàn sọ ọ̀pálẹ̀ fún ìdájí àtẹlẹkọ́mù mọ̀yà gbogbo tí wọ́n bá nílé pátá ló gbé ní. ó kó gbogbo ẹ̀ ní musa gbọ́ orí ètò ní báyìí tó dọ̀pà káàì. gbogbo òpìdá ọwọ́ wọn bọ́ọ̀lẹ̀ pẹ̀lú ìwòlè ìjẹjọ́ tí wọ́n bá pé pìdẹ́pìdẹ́ láyé àwọn pìdán. ìdí àtàwọn eléga lẹ́nìkan tó lè já èyí tẹ́lẹ̀ ìṣe yìí èyí tó pìdán nígbà tí musa mú ọ̀pá ajá tó tún mú ejò kan padà dọ̀pá àwọn tí wọ́n jẹ́ òkìdá bá forí kalẹ̀ gbé anígbàgbọ́ sí ọlọ́run bá tó dá gbogbo àgbáńlá ayé ní ìdí ìjẹ́rú sí ọlọ́run bá títí gbogbogbò wọ́n tún wá tún tàdá yẹn rí ẹ̀ pé wọ́n fi musa wẹ̀hà o kẹ má lérò pé bóyá fi ọ̀rẹ́ tàbí ẹnìkan o ọlẹ́dà musa yìí ẹlẹ́dà fìlàwọ́n ọba ọba nínú nínú àwọn àwùjọ lẹ Yorùbá yìí ṣe ni wọ́n máa wá àwọn adáhùn ṣe lọ́dọ̀ bá wọn lójú wọ́n padà sọ́dọ̀ wọn wọ́n máa wá àwọn òkìlẹ̀ tó kọ́ fáwọn gbára lé káwá sọ pé baba aláwọ̀ ọba ọ̀hún ògbìjọ ọba ọ̀nà òkúta fáwọn abá àkólúgbò ni wọ́n sọ kí ló kù tó ọba tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni wọ́n bẹ́ lórí títún jẹnu wúyẹ́wúyẹ́ ní kí ló tó kù tó bẹ́ẹ̀ sí ṣùgbọ́n àwọn ọ̀daràn tó ń bẹ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àwọn èso lóògùn àwọn ọ̀daràn ẹ̀mú ẹ̀ pa ẹgbẹ́ ẹ̀ dé ẹ̀yìn lọ́wọ́ ọdún bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn tó wọ́n jẹ́ òkè náà gbogbo ìdẹ́rùbà olùkọ́ra lánàá tó lọ́ọ́ yàrá ló ṣe fún àwọn òbí náà àti gbogbo àti ọgbà musa bọ̀ àlẹ́ ìkọlẹ̀ àti ọ̀sẹ̀ lọ́mùdí lọ́nà lọ ṣùgbọ́n wọ́n ní àwọn èsì tó lágbára wọn kọ̀ padà fún fèrè àwọn ìdájọ́ lọ́ọ̀dì àlẹ́ àwọn náà ẹja máa nígbẹ́kẹ̀lé àràǹtí ọlọ́run ẹja nígbẹ́kẹ̀lé àràǹtí ń bọ̀ wá èyí ń wò pọ́pẹ́ ni káwọn

wọ́n ní rẹ̀ fi ọ̀dà àti ẹ̀rọ pé nǹkan gidi kan lọ fẹ́ sọ ni tó rà wá àti nígbà kó ṣe ọlọ́run bá tọ́ dá wa. lẹ́ni tá àrùn àgbẹ̀ pípọ́ náà kó forí ẹ̀sẹ̀ wa ti wá àti àwọn ilé wọn jẹ wá pá láti pé ká pa fún Musa. torí àpáyà ọ̀nà àbọ̀ ìfọ̀ kò sí nira kankan wọ́n kó bèèmọ̀ àǹtà kan ọ̀fìn gbogbo ìdájọ́ tó o bá fẹ́ dá gbogbo tó o bá ti ní ìsìté ìdámọ̀ àdàmọ̀ rí káàbù ìgbésí ayé àti subhanallah gbogbo òdájọ́ tó lè dá gbogbo gbígbà mọ́lẹ̀ gòkè mọ́lẹ̀ gòkè mọ́lẹ̀ gòkè mọ́lẹ̀ lọ lọ́dọ̀ wọ́n máa sọ gbogbo halẹ̀ rẹ̀ gbogbo ayé iná ló ṣe kí ni o òní àlọ́mọ àwa ti nígbàgbọ́ gbére èdè àgbà yìí àtúpadà bẹ̀ máa títọ́ bá ní tójú ti Musa lọ abọ́sibọ́sì òjì ẹni tójú ti Musa dípò pé ó ṣe kí ni o ọ wà ní tójú àwọn ẹni tí Musa tó mú wáyé wọ́n wà mú wa lọ subhanallah àdìgbé ìgbàgbọ́ tó bá ti lò mọ́nú ọkàn wọ́n lọ́ọ́ ṣe ìṣèlú sòrò láti pé kéèyàn àfi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́jẹ́ bàbá wa nígbà tẹ́ ra wọn máa yín tí wọ́n sẹ̀sìn ọlọ́ ṣòkòtò rẹ lọ sókè wọ́n bẹ̀rẹ̀ sí nílò jìlìbá sẹ́kọ̀ olè lé ní ọ̀nà àbáyọ torí bíbẹ́ ṣe náà lògùn orí fífọ́ rárá o béèrè ń bolè yín bolè yín fìdí lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí ẹ dé ọ̀dọ̀ àwọn àbá tí wọ́n bá fìdí ẹ mọ sílẹ̀ àwọn àbá àwọn ṣe kí ní lànà rere tí wọ́n ń tọ̀ béèrè kí lànà tó yẹ kí àmì sàmìnà gidi ọmọ ọ̀tọ̀ ni wọ́n ń tọ̀ àbí táwọn tí wọ́n ti tayọ àná náà ẹ bá ti gé ọ̀dọ̀ àwọn àdìsọ́nà tó gbádùn tọ́ àbá ọlọ́run bá fún lọ́ọ́ lórí ọmọ yìí o èyí náà ti bímọ ọlọ́run jèrè ọmọ o ọmọ ọmọ dáadáa mi kọ́ má pé ó yìí ni òní ṣe kíni ìdí ó tọ́jú mi má bàbá mi ìyá mi ṣe bẹ́ẹ̀ o wọ́n máa gbógun ma ọ lágbára láti jẹ́ orí ọmọ rẹ ọ lágbára àti dẹ́gbàgbọ́ rẹ wà lórílẹ̀‐èdè bá ti ọmọ ọdún kankan tí kankan ni ìyá bàbá ọmọ dánú ro ọmọ ìdílé dánú kò sí wàhálà kankan ní àbá tí òjò gbẹ́nu ni àbá kò sáà kò sí ìtọ́ka àbá wọ̀ ẹ̀yìn ọlọ́pàá kò sí ìtọ́ka àbá ẹ̀kọ́ tó mọ́rú wọn ni kò sí ìtọ́ka àbá. sọ́tàn àbí ọ̀tàn yọ wà nípa gbogbo wàhálà orí òkùnkù náà ni ẹ mọ̀jẹ̀ adara wa náà ẹ jẹ́ àtúntò ìlànà ọlọ́run àrántí ọlọ́run ọba ìdíkẹ́ láti súnmọ́ pẹ́kípẹ́kí gbogbo ẹni tí bá ti sọ́lọ́run ọba ìdíkẹ́ ọlá bọ́lọ̀ ń ti ran àdébí musa àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ṣe lórí fìlà ọ̀nà àtàwọn ọmọ ogun rẹ̀ àrántí ẹ̀ náà pọ̀ fáwa náà àbá súnmọ́ ìgbà sábà súnmọ́ náà tà sí tẹ̀lé òfin ọlọ́run ọba ìrìnkì ọlá nígbà tí lè tiwa tẹ̀lé sí ìfìlà tí òrò gbọ́n dámá ìjókòó náà ni kò ṣe kí ni o ọmọ wa bí o ti pa musa àtàwọn tó súnmọ́ tẹ̀lé ọlọ́run ọba ìrìnkì ọlá náà tẹ̀sí àdìgbò musa àrí sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé lálẹ́ ló kọjá dìbò nínú olùpẹ̀lú bákan náà láì kọ́ṣẹ́ gbogbo àwọn tí wọ́n bẹ́ẹ̀ lọ́ọ́ ti di ó tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n gbà fún anabi musa alayhi salatu wasalam ọlọ́run nípa àwọn èèyàn rẹ̀ jáde kúrò lóru. yẹn ni pé wọn náà nínú àwọn ọgbẹ́ èdè ogun nìyẹn wọn náà fẹ́ àti abadé yìí ọyẹ ẹ máa ń fẹ́ ẹyẹ yẹn lówó yìí lásìkò dùn ẹ máa ń so ẹja ara tán ọyẹ ẹ máa ń so rárá o. ó gbìyànjú ìpamọ́ lọ́nà tọ́nà òfin mu yín lọ lọ́nà rọ̀ yóò fi já sí ọ̀pọ̀ ìpèsè ọlọ́run ní lálẹ́ wọ́n jáde lọ subhanallah wọ́n ti lọ nìyẹn fìràwọn náà gbọ́ àtàwọn ọmọlẹ́yìn àwọn ọmọ ogun rẹ̀ yìí pé musa alayhi salatu wa salam jáde wọ́n wá sọ fún wọn ní pé ẹ̀yin èèyàn ẹ bá mi bá àwọn èèyàn jọba àwọn wọ̀nyí náà ń lára ṣe ìdílé tó pọ̀ nìyó ìjọ tásẹ́rẹ́ ni wọ́n ìjọ tásẹ́rẹ́ náà làwọn eléyìí wọ́n ìnà lánàá wọ́n ìnà hùn lánàá lọ́gọ́ ìmú wọ́n iná ẹlẹ́jẹ̀ ní ọ̀nà àdìrò àti kọ́ àtọ́ bí yẹn sọ́dọ̀ báwọn ẹni yìí wọ́n má bá wọn sí o. wọ́n sá tẹ̀lé tẹ̀lé ànábì musa alayhi salatu salam títí tí wọ́n fi dé ìbùsí ibi tọ́lọ̀ ti fẹ́ fi òpè àtìrò àti òdodo. wọ́n dé tòsí odò báwọn ahmar báyìí. tọ́ àwọn ọmọlẹ́yìn musa alayhi salatu salam wọ́n wẹ̀yìn wọ́n ní iná làwọn ti lọ́kùn ànábì musa wẹ̀yìn wọ́n mọ̀ sí fẹ́ bá wa. wọ́n ànábì musa ní sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó jẹ́là rárá kọjọ́ bí bá wa bá wò wọn ò lè bá wa tọrọ nǹkan bá wa ìnà máa yàrá bí ẹ dájúdájú ẹlẹ́dàá mi bẹ̀ pẹ̀lú mi yóò sì fi mí mọ́nà yóò tọ́ mi sọ́nà táàbì tí wọn fi ní bá wa. sọ àwọn ọmọlẹ́yìn sọ pé tó alágbádúgbò mi níwájú kò ṣe é rọ́ọ̀nù ọ̀tá ní ń bọ̀ lẹ́yìn kò ṣe é dúró àtìkíní àtìkejì ìbúlọ́badé kó o láti là subhanallah gẹ́gẹ́ bí kọ́ọ́rí kò sì ti jọ́sí fáwọn ọmọ ogun mùsùlùmí tó kó dẹ́yìn nígbà tí wọ́n lọ jagun wọ́n gun ọkọ̀ ojú omi bọ́ sí èbúté odò kejì tó ti fẹ́ jagun wọ́n wá gbogbo ọkọ̀ ojú omi náà. ọwọ́ ní ẹ̀yìn yẹn àwọn ọ̀tá ní iwájú yìí odò ní lẹ́yìn yìí kò só jẹ tẹ́ ẹni jẹ lónìí àfi tẹ́ ẹ bá jágbà lọ́wọ́ àwọn ọ̀tá yìí. subhanallah tẹ́lẹ̀ àwọn akin islam tí wọ́n ti rọ tí wọ́n ti lé kọjá lọ ẹ̀gbọ́n ọgbọ́n tó lágbára tẹ́ mọ̀ pé ìpínlẹ̀ yóò fi wọ́n lu ọ̀tá bí ìkúkú bí yíyé àti bí jẹmẹrọ yìí à kó tó pa ní wọn pa ọ. subhanallah sọ àdébí musa alayhi salatu salam nígbà tó fi ọlọ́wọ́n bá ọlọ́wọ́n anáṣẹ́ jẹ́ àdébí musa alayhi salatu salam pé àtẹ̀tẹ̀rẹ̀ bí àtọ̀ kẹlẹ̀ bá hà. ọ̀pá wọ̀ rẹ̀ bí náà odò bàǹfàlàkọ̀ odò ńlá odò ńlá alágbálúgbò mi ọ̀la tẹ̀ pé mo ti wà yìí lásán. tá a bẹ́ẹ̀ rí odò ọ̀gbà yìí odò ọ̀gbà ti kéré lóyún lọ́ba kẹlà lọ́ba pín sọ́nà méjì ó sì ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó omi sì wà láàrin láàrin láàrin lọ́ba yìí. èèmọ̀ tẹ́lẹ̀ o kódà wọ́n wà láti fún ìjẹ wa wò ẹbẹ́ ẹ̀kọ́ ni àwọn èèyàn wọ́n gbọ́ wọ́n fìyà lọ onímọ́tò ọ̀tá àwọn búrẹ́dì kankan tó bá tó bá tó sílẹ̀ pé àwọn èèyàn ọ̀rajà nígbà tẹ́bí bá bá wọn kọ́ ọ̀tà tí ọkọ̀ kátó wá gbé alágbádú omi ọ̀là ọ̀tá àdàkùn lè kéré kéré ó dì láwùjọ gbogbo lílà òjò kọ̀ọ̀kan ó wá dà gẹ́gẹ́ bí bí òkè tó ti gán pa bẹ́ẹ̀ náà làwọn tó wà bí omi yẹn ti ga tó yẹn wọ́n dà gẹ́gẹ́ bí òkè àdẹ́bí musa àtàwọn ọjọ́ rẹ̀ wọ́n wá lọ láàrin rẹ̀ wọ́n ti kó lè yá kó lè yá àti yọ̀nà ọ̀nà méjìlá wọn ká ló wọn ti lọ wọn ti lọ kẹ̀kẹ́. tà tà wọ́n lọ wọ́n bẹ̀ẹ́ dé sílẹ̀ ní odò lókè lọ́hùn àwọn fìlà ọ̀nà ẹ̀dẹ́ pẹ̀lú àwọn èèyàn rẹ̀. Ah! ọ̀nà tẹ̀ ń bẹ́ bí báyìí láti ju àdéhùn àti ẹ̀rọ ẹ̀dí gbọ́dọ̀ bẹ́ẹ̀ mi wọ́n kó sínú odò ọlọ́wọ́n bá ìlẹ́gbẹ́ lápá ọ̀nà ní bó ṣe wà tẹ́lẹ̀ subhanallah bọ́lọ́wọ́n bá ti pa firaun bó ṣe parí gbogbo àwọn ìjọ rẹ̀ bọ́lọ́wọ́n bá ìlẹ́gbẹ́ lá bó ṣe ní kí odò gbé wọn mì nílé gbogbo wọn pátá wọn lọ sí tí wọn rúgbẹ́ nìkan kan àyàfi firaun nìkan láàrin tìmọ̀ọ́nì àlẹ́ tọ́ firaun nígbà tó di ife ọlọ́wọ́n bá ti la múdà àtàwọn èèyàn rẹ̀ tí bẹ̀ sí àmọ́ àmúdánù odò tí sọ́nà àbáyọ kan ju kó wọn padà wàá gbà fún iye táwọn ọmọ ìsirẹ̀lì gbà tọrọ. ìtọ́nà ọba ti sọ fún abẹ́rẹ́ pé nígbà tí àwíjàre wá bá wọn sọ pé hádà sẹ́kẹ̀rọ̀n òbí ìdá tó fojú hàn lélẹ̀ ọlọ́ni wọ́n jẹ́ àjùbí ha wọ́n sẹ́kàn ẹ̀ fi ha àkóso lólu máa ń wọ̀ lù wá. wọ́n tàtàkó rẹ̀ wọ́n mọ ọ̀kan wọ́n mọ lódodo wípé òdodo ni musa mú wa ní wọ́n tàtàkó rẹ̀ ní wọn lò jẹ sàfihàn àti bàtàlù mùsùlùmí òòrí gbígbẹ ìyàwó ìbílẹ̀ jẹ ṣe máa rí nígbà tí lè ti wá ṣẹlẹ̀ fúráùnù láti tó báyà lè wọn sọ ọlọ́run pẹ̀lẹ́ máa ẹ̀dùn ọkà fún tọrọ nígbà tí títẹ̀ ní ṣẹlẹ̀ sí táwọn nínú odò kọ́lẹ̀ àmẹ́ntò annahu la ilaha tí ó wòye làárọ̀ rẹ sárúkọ rẹ sọgbọ́n oge wọ́kọ́ ní àṣẹ ìjà kọ́bùrù wọ́kún tẹ̀mí lẹ́nu òsèké. ó ti balẹ̀ jẹ́ ó ti jáde rú ó ti ba nǹkan jẹ́ púpọ̀ dẹ́gbà tó ń pọ̀ kàkà kú lọ́wọ́ abẹ́lé òkà àti ìwọ̀n ẹ̀mọ́ mùsùlùmí nínú àwọn òbí ìjà yìí lọ́wọ́. ọlọ́wọ́n bá wò lọ́ba tó ṣe pé ọ̀pá àwẹ̀ ni onímọ̀tòmọ̀tò àdánù àwọn kòkó àbúrò wọ́n ti takò ànábì musa àdé sọlẹ̀ ìwọ náà lọ pa wọ́n rún ọlọ́dà gbogbo ẹni tí bá ń pé báwo ni ìsìlámù ó ti ga nínú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ọlọ́dà kúba nípa wọn ọlọ́dà kúba nípa wọn rún ọlọ́dà kúba nípa wọn rún barakallahu li wa lakum fil Qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihi ma min al-ayati wa hikmah الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. وأنت جمشي الله. أجيك على ما يبين nínú ìfẹ́sí yìí nígbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wá wọ ìlú Madina wọ́n bá àwọn Yahudi wọ́n gba ààwẹ̀ ní ọjọ́ yìí wọ́n ní pé kí ló dé wọ́n yayọ̀ ní ọjọ́ yìí wọ́n wá sọ pé kí ló dé wọ́n ní ọjọ́ yìí gangan lọ́jọ́ tí Ọlọ́run la ànábì wa Musa alayhi salatu wa sallam àti àwọn ìjọ rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n wá gba ààwẹ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá tí a mọ̀ sí Àṣúrà wọ́n wá sọ fún ọ yìí pé nahnu ahaqqu bi Musa minhum àwọn alálẹ́sọ̀ tí ànábì wa Musa gbà wọn kàn lọ ó sì wá lójú kòkòrò nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa gbígbàwẹ̀ ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá tá a mọ̀ sí àṣùrọ̀ ó ní ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́fin máa pa àti odidi ọdún kan ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́fin máa parẹ́ ilé ìjẹsùn náà fún àwọn àtàjẹ́ mùsùlùmí náà ní pé àwẹ̀ àṣùrọ̀ káwa náà ká tẹ́kí ni ká mójútó àwẹ̀ àṣùrọ̀ ká mójútó dáadáa lónìí tá a wà yìí òní tá a wà ń jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Muharram ká mójútó àwẹ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀ àwẹ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ wáyé láti kí ni o ká mú un dáadáa ìpìlẹ̀ tí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ń fẹ́ sínú àtẹnìkọ̀ ọ̀kan wa tá a bá lágbára ká ṣe kí ni o ká gbà ṣùgbọ́n gbàtà sọ́lá mi gbà àwọn èèyàn sọ pé àwọn tí wọ́n jẹ́ yẹ̀wò yìí bẹ̀rẹ̀ sí ní sọ yìí pé ṣèbí Muhammadu náà nìyẹn ní táwọn náà ti ọmọ rírì ọjọ́ yìí òun náà yà á fi gbà wẹ̀ ànẹ́bí sọlọ́lá àṣẹlẹ̀ ó sì pa alátẹ̀tẹ̀lẹ̀ fi ká yapa àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ yẹn ànẹ́bí sọlọ́lá ọ̀wà nípìtọ́ tọ́lọ́ ń bá sọ wa di ẹ̀mí tá a bá jọ lóṣìṣẹ́ bọ̀ pẹ̀lú ògo ọlọ́run á kọjú ẹlẹ́ẹ̀kẹsàn-án ọjọ́ yẹn ọ̀padà ọdún yẹn ọ̀padà bá nẹ́sí sọ́nà lórí ìlànà wa ṣùgbọ́n látara kọjọ́bọ̀ sí ànẹ́sí sọ̀lá àìsọ́nà àwọn olùmọ̀sọ pé aláti ìmùsẹ̀ torí pé ní ọ̀nà tá a lè sọ pé a fi ń ṣàtìlẹ́yìn fún súnà ànẹ́sí sọ́nà mi pé ìfáàbò wọ̀sàn ọ̀yà àbò ká máa mú àwọn àsọsílẹ̀ ànẹ́sí sọ́nà ká máa mú tẹ mo wá dọwọ́ ìfẹ́ mi àti ìfọ̀kan wa náà ká gbọ́jú ẹlẹ́ẹ̀kẹta ká gbọ́jú ẹlẹ́ẹ̀kẹwa a sì rí inú àwọn olùmọ̀tọ́ sọ pé tó bá jẹ́ gbọ́jú ẹlẹ́ẹ̀kẹwa láwa kọ́kọ́ ń gbà tá àrántí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án ká gbọ́jú ẹlẹ́ẹ̀kọkànlá sí nítorí àti ìyapa àwọn tó ti fún ọ jẹ́ aláìgbàgbọ́ eléyìí ni òdodo kí n tó ṣẹlẹ̀ nípa ní tàǹpé ní àṣùrọ̀ yàtọ̀ sí àwọn àjàparọ́ táwọn èèyàn máa ń pa pé ànẹ́bí ló wà ní ìsọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọ ìjọ ojú omi rẹ̀ ti kí ni o òun náà ni ọ balẹ̀ sí ìbúté tí a mọ̀ sí àlejò dé rárá o ètò tẹ̀gbẹ́ lọ́pọ̀lọpọ̀ a mọ̀ pé àṣìwọ̀n níbẹ̀ láàrin ọjọ́ àṣùrọ̀ sí ọdún iléyàwó tẹ́ẹ̀nì ló ṣíjà láti ọdún iléyà bákan náà tẹ́ẹ̀nì muharram òun náà ni ìtàpé ní àṣùrọ̀ tó ẹ mọ̀ pé síwájú ní àbàbà wa ẹsẹ̀ ẹran wọ́n ti kó pamọ́ pé tó bá dirú àsìkò yẹn á sì rí kírú yọ̀sẹ̀ kí ni ọkọ̀ sábà ti máa ní títì òun là ń ṣe káyókáyó kan àwọn máa lọ máa gbé táyà àwọn máa dáná gbogbo àwọn kan yẹn dàpọ̀ ẹjẹ́ kọ́ lọ sílẹ̀ lọ kọ́ lọ sódò lọ mú mi kò sí ìlànà ànẹ́gbà mọ́sálọ́lá àti sílẹ̀ lórí irú ṣèṣibẹ̀ táwọn máa sọ pé káyókáyó ànẹ́bí tẹ́rẹ̀ iná ọlọ́run kéé dóyàn iná ọlọ́run mọ́ ní ó iná ayé ń jó yàn wọn sọ pé ọlọ́run ọba ẹnìkan ló ní jó káfí payọ ọlọ́run kọta nẹbi kan ti ń jẹ anẹbi sẹrẹ nínú gbogbo àwọn anẹbi ọlọ́run aleyhi salatu salam kábíyẹrù ọlọ́run ọba tí ọlọ́run ọba kọdà kó sí àánú fẹmi àti nìkan fún wa gbogbo àtàjẹ mùsùlùmí ìdàpọ̀ àtúní ọ̀rọ̀ tó pàtàkì tán láti bá a sọ lórí àpèjì nítorí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ gbogbo alárí tá a bá ti rí agbọ láwọn tí ọlọ́run bá bá ní kúlí ti gbọ wa ní ọjọ́ sábùtù tó lọ ọjọ́ sábùtù tó lọ ọjọ́ ìgbéni ọjọ́ sátọ̀dẹ̀ tó lọ èyí tó tún ṣẹlẹ̀ ní ọlọ́gbọ́yọ̀ pẹ̀lú táwọn tó ṣe pé wọ́n jẹ́ amòfin òfin lójúmọ́lẹ̀ nínú àwùjọ wa nígbà tó ṣe pé ọlọ́run ọba ìlẹ́jọ́ lágbà tó dá wa tá à ń jẹ́ mùsùlùmí gbogbo ọdún abíhá wa àti ọdún kékeré wa èmi ò níbi tí mùsùlùmí ti mú padà dání àmú padání àmú àdádání àmọ́kọ̀dání àti mú gbogbo àwọn nǹkan àjà kankan àmú dání ìdí èsì ìkọrin ọ̀tẹ̀ nígbà tí bá ń sọ nínú rẹ̀ a sì mọ̀ pé gbólóhùn táwọn ọmọ àpè ní gbólóhùn ìkọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ látòbí kódà gbogbo pé wọ́n ní wọ́n ń ṣe kíní kẹ̀yìn ọjọ́ ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ń ṣe kankan torí nígbà tí ọba ti nítumọ̀ náà tẹ́lẹ̀ kò lè méjì náà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ ṣùgbọ́n a rí pé ní ọjọ́ sábì tó lọ a rí pé wọ́n wọ́n tún wá sí ọlọ́kọ̀ ọyọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n lẹ́lẹ́kọ̀ ọ̀hún polówó ẹni tó bá polówó fún wọn náà ni ọlọ ọbẹ̀ insha Allah ta'ala wọ́n ní ta ló fẹ́ ẹni tí wò sí lọ́wọ́ wọn dépò pé wọ́n fi lè pa wá gbogbo bá ṣèjàmbá fún yàn wọ́n lẹ òkú ká mọ́ ọmọ kan lórí lórí yẹn tó yẹ pé wọ́n ti ṣòrí yẹn subhanallah so gbogbo eléyìí náà sáwà là ń fẹ́ràn báwọn ni wọ́n fẹ́ràn ẹbí tí wọ́n kéré bẹ́ẹ̀ o ẹbí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jókòó yìí ni o ẹbí ọ̀pọ̀lọpọ̀ wa ni o torí àwọn mùsùlùmí kan bẹ tó ṣe pé wọn ọ̀gbádùn rárá wọn ọ̀gbádùn sọ́wọ́ ọ̀gbádùn sọ́wọ́ ọ̀tá ká mùsùlùmí ọmọ sọ yìí pé kí ni ọkùnrin tó ń tà sí tó ọ̀bìlẹ̀ kò mọ́ subhanallah sẹ́wọ̀n gbẹ́dọ̀ àwọn wọ̀nyẹn wọn ò gbádùn rárá táwọn èèyàn sọ pé kí ló ní tí èèyàn fi lè máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní mọ́tálásí ṣé tí wọ́n mọ̀ gbọ́dọ̀ oòrùn kan lónìí nínú mọ́tálásí níbo ni àbọ̀ náà wọ́n tún wà púpọ̀ tó tún dunu mọ́tálásí lọ ṣé mọ́tálásí wá jẹ́ tani subhanallah gbogbo eléyìí bí tẹ́ máa ń bẹ̀rẹ̀ náà ni àwa sì máa ń sọ dáadáa yìí pé kò sẹ́nìkan tí ó borí ọmọ ogun ọlọ́run àdéhùn ọlọ́wọ́n bá ìdíkẹ́ lẹ́ni pé wọ́n lè kọ́ni sábà kọ́ni tẹ̀lé mọ́tò náà lè ìbáàdì náà lè mùrùsẹ̀lì iná òun làwọn kò lè mọ̀ sùúrùn wà iná ìdáná lọ́hùn mọ̀ lọ́wọ́ nìkú. ọlọ́run ládéhùn ó ti gba wájú fáwọn sọ́jà kò títẹ́ ìpè dájú àwọn lòun ti rẹ̀ yìí àwọn ọmọ ogun ọlọ́run ni wọ́n sì borí. a ti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ àyà wa irú bí wọ́n ti ń pàdé òun mélòó ní ibẹ̀ táwọn bá sọ bíbá ẹgbẹ́ tọ̀ ọmọ ogun ọmọ ogun ọlọ́run ní mọ́tínú dàwà ọ̀yà ẹ̀dùn àwọn ọmọ òtó bẹ̀. sẹ́ẹ̀mù bá ti sọ pé agbára ìgbàgbọ́ àtàgbára ìgbára lọ́wọ́ ọmọ ẹ̀lẹ́kẹ́rẹ́ ni mùsùlùmí fi ń jà àwọn tí wọ́n pàyà lásán ní òmù lójú òṣèlú ìfìrì tó bá ti rí ìgbàdí méjì yóò pè jáde àgàgà tó bá gbogbo ọlẹ́bí kan tẹ̀lé tẹ̀ ó ti tẹ̀ jáde ah, kò ó ọmọ ọdún ní àwọn kìí ṣèlú lẹ́yìn ìgbà yìí àwọn ni wọ́n ń sá àfi àtẹ̀rù àti bàmọ̀jà wọ́n lè rí wọ́n lè kà. ìtọ́ wà nínú kọ́tọ̀dà kọ́tọ̀dà níbẹ̀ lọ́wọ́ mi ìyú ìyá two thousand and two láyé ọmọdé kọ́lọ́ kọ́ bá a sàbórí yìí fún wọn. ìtì ìjẹ́nu kọ́tọ̀dà wọ́n takò dáadáa wọ́n takò gidigidi wọ́n jáde láago kan tí wọ́n lérò bá àmọ́ ni wọ́n wá lérí pé láago mẹ́wàá láwọn jáde ní ìtàdókùn yìí fún ọjà o ọlọ́run ti kún ìjà ẹ gbọ́ ọlọ́run yọba àti wọn lẹ́yìn kó lè ṣe kí ni o wọn ò lè jáde bí eégún bí ṣe máa léèyàn wọn ò rí iṣẹ́ ọlọ́ọ̀tà àwọn ọmọ ọmọ tọ́lọ̀ ń pamọ́ fún wọn tí wọn ò rí wọn sọ̀kalẹ̀ sí wọn lórí pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́n ọba ìlú ìjọba ẹ má fìràn o àròyìn ẹ má fìràn o ọlọ́wọ́n ọba ìlú ìjọba ọlọ́wọ́n ti àtìlẹ́yìn fún ìjọ tó bá dúró déédéé kódà tí wọn ì bá ṣe kò mí ní.

sọ́sọ̀dà ní bẹ lọ́wọ́ wa ìkó tilẹ̀ jẹ́ pé sọ̀rọ̀ táwa mùsùlùmí ní òun náà ní pé kọ́ńtínítì ọ̀bá tẹ wa láti ìgbìyànjú akin tí akin ènìyàn ṣe tọ́lọ̀ ọba ìlẹ́fẹ́ láti lẹ́yìn àdájú wa mọ̀ínú ọmọdé ọlọ́dàkùnbá nípa foríjì kù. tọ́ba kára pé iṣẹ́ yìí náà ni ọmọdé ṣe kó tó kú lórí ayé kó tó níṣẹ́ dáadáa tá a náà tẹ́tí kọ́lọ̀ kọ́ bá wa gbà nífẹ̀ẹ́. ẹ wo gbogbo wàhálà gbà yẹn ẹ wo bìkínì ẹ̀gbà yẹn ló ti le tó ó dúró gẹ́gẹ́ bí ọkùnrin ah ọlọ́dàpọ̀ sànú wa o ọlọ́dàpọ̀ sànú wa o mo máa ń wò lọ́pọ̀lọpọ̀ gbà pé ìjọ́wò láàbò orí láàbò orí wà lájú ìfẹ́ ọmọdé nínú ìdúró títí rẹ̀ ká mọ̀ọ́yàn ọmọọ̀yàn ká náwó kúta ká jẹgbèsè torí sọlọ́ ọba ìjọba. èmi nígbàgbọ́ pé tí bá ti kún bẹ lórí ayé ó ṣe é ṣe kọ́yẹ́ pé a ti kú wèé ṣe tí ó tó ti yàtọ̀ sí ó ṣe wáyé ṣùgbọ́n bó ṣe wà yìí aláǹfààní ká sọ fún wa torí pé àwọn tí wọ́n buwọ́ síwẹ̀ nínú ìwé ẹnìkan ló ṣẹ̀ṣẹ̀ fún àwọn àtàjẹ́ mùsùlùmí nu wa òun náà ni aláàjì nínú ọmọdé. ìdí ń bẹ láàárín wa àti wọn òun ni pé ìdí ń jẹ́ orò ní gidigidi wọn tí wọ́n bá ti ọjọ́ mẹ́ta ni ní gidigidi rẹ̀ ọjọ́ mẹ́ta ni ọjọ́ àkọ́kọ́ lọ́jọ́ tí wọ́n láwọn ń kóró lọ sí ọjà ọjọ́ ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ ìje àtẹní àtẹjì àtẹta tí wọn bá wọn bá jáde nínú kóòtù dàbí bẹ lọ́wọ́ mi àgùnmá àwọn àbọrọ lẹwọn ni wọn jáde wọn sì ní gbogbo ètò wọn wọn bá ti dàgùn márùn dájí gbogbo ètò wọn ti tán wọn láwọn ọjọ́ tó kù gbogbo tí wọn bá ṣe láti aago mẹ́jọ sẹ́yìn ni wọn ti máa ṣe tí wọn bá ṣe aago márùn dájí wọn kálukú fúri o èyí ti ìwé ìnìyàwó láti two thousand and six àwa tó ń bẹ lọ́n kọ́lọ́n kó tún wà lágbára sí kọ́lọ́n kó tún sèrọ̀ fún wa sí kọ́lọ́n kó tún fún wa lọ lórí ìtẹ̀lé rẹ̀ a yóò sì padà yìí ṣáà lọ ṣáà rẹ̀. yọ padà tó ti fi gbọ́ọ́rọ́ nàyẹn náà ni wọ́n bá lọ sáàfin gbọ́ọ́rọ́ nàyẹn náà ni wọ́n ti fi ni o wọ́n padà sí ilé wọn. ṣùgbọ́n ẹja gbìyànjú ẹja ní dámúre àwọn ọ̀rọ̀ yìí sábà máa ṣe ọ̀rọ̀ tó kù káàtó ẹ dẹ́kun àárọ̀ wa àárọ̀ wa àárọ̀ wa àwọn tí wọ́n bẹ nínú ìwé yìí àwọn tí ń bẹ láyé ń bẹ nínú wọn o àwọn tí ò sí láyé mú sí láyé wọn nínú àwọn tiwa ẹni tó darí ikọ̀ tiwa òun náà ni alájú wíìnì ọmọdé ọlọ́dọ̀ pàdé pàdé ni wọ́n jẹ́ alága gbogbo lẹ́kọ́ mi ò nígbà yìí ẹlẹ́ẹ̀kejì wọn tó òun náà ni rasheed abdullahi adesina àwọn ni wọ́n jẹ́ bí nígbà yìí ẹlẹ́ẹ̀kẹta wọn òun náà ni brother Lukman yékéyéké àmẹ́tẹ̀ẹ̀ta yìí òun làwọn tó ṣe pé wọ́n ṣàṣojú àwa tá a jẹ́ mùsùlùmí láti sáì sínú fọ́ọ̀tọ̀ dàtí wẹ lọ́wọ́ mi tó sì jẹ́ pé signature ọmọ ẹ̀sìn rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló lókè. tàwọn tí wọ́n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tàwọn tí wọ́n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kí fatai wọ́n bẹ níbẹ̀ o oyè édòkun wọ́n bẹ níbẹ̀ wọ́n sáì sí wọn náà. bákan náà chief adétọ́kàn jagun jagun làdó tí ó ti gbéṣẹ́ tó àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wọn sí. bákan náà tí oyè mọ́ mi lára àti ó bọ́yọ́dọ̀ mi. tọ́ bákan náà mr adébísí olóró bàbá náà wà lọ. àwọn wọ̀nyí ni wọ́n buwọ́ síbi àdéhùn gbogbo tá a sọ yìí. tí ò sí ẹja bákan nínú rẹ̀ a ní fa wàhálà pẹ̀lú èèyàn o kéèyàn má fa wàhálà pẹ̀lú wa. wọ́n ní okùn bá a ṣe fẹ́ ṣe ní wọ́n láwọn ọ̀hàn wálé léèmọ̀ àwọn ọ̀dà wá láàmú àwọn òbítí náà wà. wọ́n bá da wọn pẹ̀lú òkú ọlọ́ àwọn náà ní ọ̀tọ̀ ìṣàlọ́ ọ̀tàlẹ̀. kullama awqadu naran lil harbi atfa'aha Allah. wọ́n bá sẹ́yìn ìrìnàjò àti dáná ogun lágbára jùlọ bá wa pa. gbogbo mọ́kìlú tí a lò lẹ́mọ lórí ọ̀la àgbára ọlọ́run ọ̀la òkúrẹ́ ọlọ́run tó wọlé abíké àlẹ́nu mi ta ní sójú náà ọlọ́run dàpọ̀ àrùn tí dàpọ̀ bá wa kọ́ lórí gbogbo mùsùlùmí ọlọ́run wọlé abíké tá a bá ń tẹ̀sọ́ sí wa tá a sọdún wa a fìtílẹ̀ ẹni kankan a dààmú ẹni kankan pẹ̀lú yóò tó bá lóun fẹ́ gbé fìtílẹ̀ bá wa ọlọ́run dàpọ̀ àti gbé fìtílẹ̀ bá. ìjọ máa rí kọ́ tí ó máa rí tí ó máa rí mójútó ipò tálà àti àti wọ́n fi máa gbé tẹ́lẹ̀ lọ wọ́n fi dẹ́nu kí á tẹ́tí lé fún un kán mọ́ tá a ti gbọ́ ipe wọ́n dé o àpèsíbẹ̀ yìí àpèsíbẹ̀ yìí ẹ dákun torí tọ́lọ́ àwa tún rọ̀ wá àwọn ìgbésẹ̀ ìbílẹ̀ tá à ń gbé torí kíkì náà máa ń tẹ̀lẹ̀ torí pé ọmọ ọdún ni wá àfẹ́ kí ló ṣe kí ni o ìlú ọ̀dà a sì fẹ́ kí ìsìlámù ọmọ rí mi ní ẹ̀sìn àlàáfíà gbére ebi musa ní sọlá tó sọlá ńlá tọ̀sán rẹ̀ fún wa ìpè ní wọ́n ṣe fìdílà níbi musa sáadà àtẹ̀sẹ̀ padà jẹ́jẹ́ sàdébì musa ni wọ́n bá náwó tí wọ́n nára yóò sì lọ náà ọlọ́ni tẹ̀ bá ń fi bẹ́ẹ̀ n'ira pẹ̀lú bẹ́ẹ̀ sí bá wọn jà wà iná hun yà lẹ́mú náà kàmá tà lẹ́mú. àwọn náà ń sùn jìnnà ìdààmú bá wọn náà bẹ́ẹ̀ bá wọn náà jà ìgbà wọn tẹ̀lé láyé nígbà tó ní kẹfọn lọ bá lọ́dọ̀ Ọlọ́run tí mùsùlùmí bá lọ sọdún tó bá jagun tó bá ṣẹ́gun Ọlọ́run pé kọ́kọ́rọ́ kó rárá sí tí mùsùlùmí bá jagun tó bá ṣẹ́gun fún kó jẹ níwájú Ọlọ́run ọba ìlẹjọ la tí mùsùlùmí ò gbé wọn rọ wa tó rọ wa lẹ́yìn ìgbà tá a bá gba owó ẹbí ńlá ẹgbẹ́ síláàsì ẹ̀dá kan ẹjẹ ká gbọn ọkà tó fún wa àfẹ àní àfùwọn kan tá à ń tẹ lórí rẹ̀ ẹ̀dá kò tó yọ Ọlọ́run Ọlọ́run ọba yóò túbọ̀ ṣe dáadáa fẹlẹ àtẹnìkọ kan wa tó bá yẹ ti di aago márùn àbọ̀ aago márùn àbọ̀ lọ lù ẹ jẹ́ káwọn obìnrin wa kọ́ má sí ìgbà. ẹ dákun torí tọ́lọ́wọ́n àrọ̀ wá bó ti kọ́ òwe kan pé yíyọ ẹ̀kún tó jokọ́ o ẹ má jẹ́ káwọn obìnrin wọ́n níta ní five thirty o tó di pé five thirty lọ lù pé five twenty kankan ẹ̀tọ́ bá wà lọ́nà tó ṣe kójì kó ṣe kí ni o kó ti padà sílé kó dà tó bá rọrùn láti bí five kó ṣe kí ni o kó ti padà sílé nítorí pé wọ́n mọ̀ rò wípé àti wọ́n fi wa níran àti wọ́n ń bá wa jà tọ́ wọ́n ti pariwo tí ọba wa náà tí wọn bá gbọ́ lórí àpèrè tá a ti sẹ́ ìfowó tí máa padà máa gbọ́ pẹ̀lú ọ̀nà tí ó ti máa gbà pé wọ́n sọ fún wa wípé bàbá ní káwọn sọ̀rọ̀ báwọn ṣe é máa ń ṣe é táwọn ti ọba lọ́ràn wọ́n sọ bẹ́ẹ̀ àwọn òbí ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tèmi bàbá náà lọ́ràn wọn tí wọ́n fi gba fóònù méjì ní ti ní bòdè sádù àbí bàbá náà lọ́ràn wọn débẹ̀ yìí wọ́n ti ẹ̀ tó lọ́lọ́kọ yọ̀ àdéhùn wa nìkan yẹn abẹ́ jáde ẹ̀mí. tètè bàbá náà lọ́ra gbogbo ẹ̀ tí bàbá náà kọ́ máa gbọ́ nígbà tí wàhálà bá délẹ̀ tí wọ́n dùn ó láàbì. tí wọ́n dùn ó ọlọ́la bẹ́ẹ̀ o a ti tún fi ọlọ́run ọba ìlẹ̀ ìfẹ́lá bẹ́ẹ̀ tọ́jọ́ bá wa wọ́n ti àmójútó agbègbè yìí àwa náà ń sọdún àkókò ìdílé bá wọn èmi wọn làwọn jọba lórí gbogbo wa ni wàhálà tẹ́lẹ̀ sọ pé kọ́ àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àwọn ìyá rẹ̀ àtẹ̀wọ̀n ẹ̀ káàtà wà fún ẹ̀ kí ni tiwa. ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ọ̀bẹ tó tààrí àràkọ tààrí ọkàn ni àwọn obìnrin olóró ọmọ ní gbogbo gbà pé gbogbo agboolé ń àwọn wo ní láàárọ̀ tí wọ́n ní wọ́n ẹ má lè sọ pé ah ni wo ni ọlọ́run ti ní ọlọ́run ní ẹgbẹ́ ní jókòó kankan wọlé àtàbọ̀ rọ́jò lè tàbá rújà jà ní ilé tuntun la ọmọ lẹ́yìn obìnrin ilé ló fi tì í ilé lọ yẹ ẹni tọ́ lọ́ba o òsàgó òsàkà tí ọ̀gbá tó tí ọ̀tá láàbíà wá halẹ̀ mọ́ yìí ẹ̀ wá lè bọ́ta ó dé o ọmọ ìbùsùn gidi gbogbo ẹ̀ tẹ́ ìjọkọ náà ti jọkọ yóò mú hán hán tẹ́sí yóò dúró dédé ẹ̀mọ́ tẹ̀sí ẹ̀yin ọ̀jẹ́ lé o jẹ́ lé ẹ̀mọ́ tẹ̀sí ẹ̀yin lẹ́kọ̀ọ́ torí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ níjọ́ yẹn èèyàn ni wọ́n lè pàǹtẹ́ orí àgbàrá ni wọ́n ìkòkò orí ọ̀tẹ̀ ni wọ́n àwọn ọmọ tí wọ́n wá mọ́sálásí tó wá mọ́sálásí wọ́n máa sọ pé oníṣẹ́ṣe làwọn ó sọ yẹ àwọn ṣẹ́ fún ni àwọn afọ àwọn sọ pé lágbájá lágbájá pẹ̀lú sọ́ra yín. àbọ̀tí tí wọ́n mú ni sọ́ọ̀tì tí wọ́n mú ló mọ̀ tó fi ṣèrè ní tó fi ṣe rádaràdà báyìí wọ́n tún dé méjì mọ́ wọ́n tún fi ṣe wọ́n tún fọ̀rọ̀ ránṣẹ́ padà sí ìmáàmù ìmáàmù mọ́sídùú sọ̀hábà kan àwọn máa máa sọ táwọn sọ ni àwọn sì wà lórí ẹ̀. àwọn ọmọ tí wọ́n kírun o sẹ́ẹ̀rí báyìí sẹ́ẹ̀rí ó ń kálukú wa ní ẹja mọ́ tá a ṣe tó o bá fẹ́ máa fòrò máa fòrò rẹ mọ́ wà lọ́sẹ̀láṣí ó pé wà àti àti àti ní ló sí lára ara wọn lọ wà bó o ṣe ń dọ́gba lọ́sẹ̀láṣí bó ara wọn náà ní ọmọ tán rẹ òun ní nǹkan tó fà wá àwọn òní nẹ́tíwọ́ọ̀kì lára ara ọ bá sa wa ní no network coverage not reachable kò ní kò ní ṣe lára wa gbogbo àwọn àbíkà tó ń mú dání orílẹ̀ yẹn bí kéèyàn bá jẹ́ kí ìsìn náà yẹn ní ìsìn bí wọ́n nú nìyẹn àbí ọlọ́run bá kọ́lọ́ fọ́sà ló fún wa o ẹni tó bá mọ̀ fóun lágbára àti ìṣòro tí wọ́n ṣe é máa ń ṣe kó o ṣe tó bá ti wá ṣe káwọn obìnrin wọ́n jókòó báyìí kọ́pọ̀ wá mú kọ́pọ̀ bá lè rù débi náà ẹ̀kọ́ rẹ̀ nù. àwọn òfin yẹ wọn pé kò sí ìkàkà tí wọ́n pè lọ́gbọ̀dé kò pé òun. àwọn arúbìnrin wọn fẹ́ lọ ní obìnrin wọn ní ẹ má nà wọn ṣébí wọn gbọ́dọ̀ rí wọ́n sì ti rí ẹjẹ́ wọn lọ kúlé wọ́ọ́rọ́ wọ́n ní kò ní ìdìbò kúlé ẹjẹ́ káwọn kọ́kọ́ náà ẹ lọ sí ìṣeré ẹ yóò fi rí ẹ fún ẹ báyọ̀ ẹ nígbà tó tẹ́ ọba ìdíkẹ́ lápẹ́ fún lẹ́yìn ìbàdàn kò sí fìtílẹ̀ kan tí lẹ́yìn pé torí ẹ̀sìn ọlọ́wọ́ àti ìṣèkìlẹ̀ àti ìdúró déédéé ìjà mọ̀ tá à ṣe o pápá ìpínlẹ̀ yìí obìnrin wa ìjà mọ̀ tá à ṣe lábàá bí ah bàbá wíyẹ̀wò àbá wọ́n ti hàn túbú àwẹ̀ hàn án. ìwọ náà fẹ́ lọ́wọ́ bá tó o bá wà tó o láwọn èèyàn táyà ń pa ọ ní sẹ́yìn àti sọ pé wọ́n ní kó lájọ àbúrẹ́sẹ̀ yìí. Allahumma inna naj'aluka fi nuzuri wa na'udhu bika min shururi. ọlọ́wọ́ àfi ọ́ wọ́n ní wọ́n bá ta tí wọ́n ta tí wọ́n ta yóò kù kù ní pé kò lè ṣẹlẹ̀ tí wọ́n bá rí ọlọ́lá wọn lọ lẹ́bọ̀ra wọn ta. wọ́n ti sáwọn yẹn wá tí wọ́n bá ti rẹ́ wọ́n bá lókùn tí ò ṣe wọ́n pàdé ẹ̀ lẹ́jọ́ gbèjì báyìí wọ́n sá ní pé ọmọ ẹ̀ lẹ́jọ́ fún un táwọn bá lókùn tí ò ṣe. èmi ẹ̀rẹ̀ kọ́ fóònù méjì tí ò ní nẹ́tíwọ́ọ̀kì tí kan ní nẹ́tíwọ́ọ̀kì kan ò ní ètò ní nẹ́tíwọ́ọ̀kì ẹ bá ti pè tí ò ní nẹ́tíwọ́ọ̀kì náà tàbí lè kù nínú tìrìkì èkó kódà kan wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. abiola wọn bá nínú ọlá rẹ àtàgbára rẹ tó dúró ìlú sí ọlọ́dà fún ọjọ́ dàbò ìlú sí ọlọ́dà fún ọjọ́ dàbò ìlú sí ọlọ́dà fún ọjọ́ dàbò gbogbo atáǹgbẹ́nu lọ ọlọ́dà fún ọjọ́ àríwí tìǹà gbogbo àwọn tí jẹ́ aláìgbàgbọ́ àwọn aláìgbàgbọ́ tí fi tìǹà àwọn èèyàn àdúrà wa sọ́dọ̀ ọlọ́wọ́n ọba nìkan ọlọ́dà fún ọjọ́ dàbò ọlọ́dà fún ọjọ́ dàbò ọlọ́dà padì fún wọn sùúrù o tó o bá fún wọn sùúrù wọn làwọn ọ̀fẹ́ sùúrù kì í tó o fi máa ń tú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ọlọ́dà padì fi tún wọn ọlọ́dà padì fi tún wọn ọlọ́dà kan àbẹ̀ ààbò rẹ̀ ìṣọ́ rẹ̀ dàkúnjọ́ pé lórí wa ọlọ́dà kan ààbò rẹ̀ ìṣọ́ rẹ̀ dàkúnjọ́ pé lórí wa gbogbo àwọn àyè táwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọn ti fi sílẹ̀ sílá ọlọ́dà padì kan fún mi lọ́kàbalẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá bá ní pẹ́ẹ́tẹ́ wọn ọlọ́dà padì tí wọn lọ́ọ́ yọ sí islam ó yàtọ̀ sí nínú àwọn tí wọ́n mọ débi tí ọba islam wọn bá lè mì wọ́n wọn bá lè mì wọ́n ẹsìn rẹ ó gbé kájọ sí lọ́nà tí ò ní jẹ́ ká lè wọ ní ẹ̀sìn ọ̀fun lè wọnú àbúrò kàkà bá ti máa ti tẹ́sí àkókò wa láti ọ̀rá ń wa lò ọlọ́dàpọ̀ àbíọ́ dákùnmọ́jì karabùn lò ọlọ́dàkùnmọ́jì karabùn lò ọlọ́mọjì karabùn lò ìlàbára rẹ̀ olóògbé lọ́pàá ní àjẹsí ní àtàlẹ́ ọ̀pìnrin àti ọ̀pìnrin àti ọ̀pìnrin àti ọ̀pìnrin àti ọ̀pìnrin